إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ من الله فلا مضل له ومن يضلل فلا هادي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 وكل محدثة بدعة وكل بدعة ضلالة نيون توكج إنه أصول محرم إرادة أتي أقوى ما يدو أتي أدمان حتيني أنكوش الأزمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته نعم الله سبحانه وتعالى عاصم أزواجه وكتاب الأدب المفرد الإمام البخاري رحمه الله تعالى كما أنا أبا wọn àbí báàbò tẹsílímì alámìnáyé sálámà sani tó sùn tó ní sálámà yóò sì máa wáyé hadithi tí a kà lábẹ́ báàbò hadithi náà ni hadithi ọgbọ̀n méjì tí ní ọgbọ̀n one thousand twenty eight. أنا عن موسى بن إسماعيل حدثنا موسى بن إسماعيل قال حدثنا سليمان بن المغيرة قال حدثنا سامح عن عبد الرحمن بن أبي ليلى عن المكياج بن الأسود قال كان النبي صلى الله عليه وسلم يجيء من الليل ويسلم تسليما لا يؤمن غيره أي من حدثنا موسى وإسماعيل موسى وإسماعيل هو حديث إخوة قال سليمان ومغيرة يناس القوال الثاني لو على عبد الرحمن بن أبي ليلى قال على مدى المكداد من الأسود رضي الله تعالى عنه مقداد مثلا سيسي النبي صلى الله عليه وسلم من كان النبي يجيء من الليل فلا نبي من دلو ويسلم تسليما أو أسي سلامك سيسي سلامك بقايا لا يوجد نائما sálámù yẹn ò lè jí ẹni sùmọ́ sálámà yẹn à ń sọ sálámà fún ẹni tó wà lójú fò gbọ́ ẹ̀rí sábàbọ̀ hadithi a máa rí ẹ̀kọ́ sálámà ń bẹ̀ kó o láti sálámà sẹ́ni tó wà ní ojú fò nígbà tí a sì rẹni tó sùn níbẹ̀ àbí tó lè múrò òtúmọ̀ yẹn wá kọ́ni ẹ̀ pé tàfílìmù yẹn ọmọ ajẹ́ mùtàwá pípọ̀ yọ wà ní báyìí náà rọfàáyé wọn kàn kò ní lọ òkè kò ní lọlẹ jù hàtà yẹsùmá àìkọ́s àhàfẹ́ tó fi jáde pé ń tọ́ wà lójú kò nìkan ní ọ̀dà gbọ́ ohun èèyàn ní jíyan ní tó sùn ẹnu ní abáwọlé mi ti àtúwọlé abáwọlé mi ti àrí pé ó tún tẹ̀lé kọ́ ilà àdọ́rọ̀ yúdàlì àlùmọ̀ṣàkọ́tù ẹ̀jìlélógún sáìsì rẹ̀ nínú kọ́ńdà nínú àwọn kọ́ńdà sòlíyà ìpè ohun tó bá lè fún ẹ náà ní wọ́n rọrùn ohun tó bá jẹ́ nìyà gbé kó tó là dọ́ wọ́n láti rọrùn gbọ́dọ̀ fáwọn nìyẹn ẹlòmíì tó bẹ́ẹ̀ fi gbóhùn ẹrẹ́ báyìí ó ti ní ó sì lè má sùn kí ì bá sùn ó jí fún ara ẹ wá rí pé ẹ̀kọ́ tó pé ó ti wá látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam ń tọrọ bá padà rí bẹ́ẹ̀ sáárẹ́ ni tó wà lójú kò sáárẹ́ ni tó sùn sálámà dábàtì yọ wà níwọ̀ntúnwọ̀nsì kò ní í ga sókè jù níbi ìgbẹ́ni tó sùn yá jù kò dẹ̀ ní rẹlẹ̀ níbi ìgbẹ́ni tó wà lójú kò ní í gbọ́ bí pé láàrin méjèèjì náà jẹ́. أنه نرى لهم إذا قلت يوني باب حياك الله إذا قلت ما قلت ما قلت ما حياك الله أنا حدثنا عمرو بن عباس حدثنا عمرو بن عباس قال حدثنا عبد الرحمن السفيان بن عبيد الشعري أن عمر قال قال لعلي بن الحاكم láàrin wọn ni حديث طوامي أنا حدثنا عمرو بن عباس عمرو بن عباس حدثنا هو حديث هو ومن عبد الرحمن بن ضفاف سفيان جاء عن أبي عن الشعبي الشعبي شعبي واضرب أن عمر ماذا نشعبه لم يدرك عمر ولذلك كان الحديث منطبعا فضا عمر ليس قفواني يعني كان هم يقول يا قادر سابق قدوك عمر ليس شعب ثم قدوا آخر الحديث أصبح منطبعا ẹnìkan ti já kó nìyẹn. sọ àfọwọ́ aṣáájú wa sọ pé ọmọ rẹ sọ fún àlè hàfin ẹni hajjá kàlọ́ọ̀hù ní máàlì ẹ ìyẹn ní ife ẹni tá a mọ̀ kí ni hajjá kàlọ́ọ̀hù yẹn ń gbé ọlọ́run fún ẹ nílò. wọ́n ní lèlkọ́ọ̀dì bíi náà àwọn ajá ni àwọn ẹni tí wọ́n ṣe kí ni ọ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dé kí wọ́n yé sẹ́ni tá a mọ̀ wọ́n yé sájò. sọ ẹnu ọ̀nà àbáwọlé mi ojú ọ̀nà tó sọ nípa mọ́rùhábà pẹ̀sì a حدثنا أبو نعيم حدثنا أبو نعيم قال حدثنا زكريا عن فراس عن عامر وعن مسروق عن عائشة رضي الله عنها قالت أقبلت فاطمة تمشي أن الشفاء مسمس النبي صلى الله عليه وسلم فقال مرحبا بابنتي بنتي ثم أجلسها عن يمينه أو عن شماله هذه طب أنا حدثنا أبو نعيم أبو نعيم حدثنا أو حديث فون زكريا أنا سوف لا ترى فراس لا ترى عامر لا ترى مسروق ولا ترى عائشة رضي الله تعالى عنها كما مسروق وما كيو يا عائشة رضي الله تعالى عنها وأنا أقبلت فاطمة تمشي وأنا فاطمة دي لأن ترني بوا كأن مشيتها مشي النبي يعني هذه تعبير عن يعني النبي بعد قال النبي صلى الله عليه وسلم مرحبا بابنتي ما أول ما رأى أمامي ثم أجلسها عن يميني أو أمو أبي ما جوكو سبي أصنعي أو عن شمالي أبو ما جوكو سبي أصنعي المرحبا يعني الرحب كلهم الرحب هنا المكان الواقع àyè tó fẹ̀ ni wọ́n pè bẹ́ẹ̀. wọ́n ní ká gbàlérò ní pé annaka nazalta manzilata ar-rajul ha fi ahli fi al-ikrami war-rahati 'indakum tí wọ́n bá rí wọ́n sàkà fún yẹn ìtumọ̀ rẹ̀ ní pé ó sọ̀kalẹ̀ sáàrin àwọn aráalé rẹ̀ nípa àpọ́nlé àti sinmi tó rí lọ́dọ̀ wọn. ìyẹn ni pé má lérò pàdé jì ní o ilé lọ́wọ́ ìtumọ̀ mọ́hàbà nìyẹn wọ́n ń dábàá wo hadith yẹn nínú àgbọ̀ yìí dábàá ń bẹ̀ á máa rí níbẹ̀ ìsòṣìdáàbò tẹ̀rìkì ní ìlkọ́ọ̀dì ẹni tí bá ń bọ̀ á máa kí pé mọ́hàbà wà ìbùdáwò sòrò kéèyàn dẹ̀ tún fi dùnú hàn ìbùdó mi ní pé bó ṣe dé yìí kéèyàn má fàjọrò wà ìnzáàlì àti bó sọ̀kalẹ̀ yẹn kásọ ẹni yẹn kalẹ̀ azá hasra mọ̀nfìlàtì sípò rẹ̀ gẹ́gàn wọ́tọ̀ òkèrè ni àdìgbò yẹn pọ́n lé hasra ṣàfihàn ìdí ọmọ kánádà níbi pàṣínálítì ẹ̀nìyẹn ṣe rí àti kò tó ní. wọ́n lọ bá àlù kan ni àwọn àdìyà ni wọ́n lọ bá àlù kan wọ́n sọ ìyá àdìgbò náà ẹjọ́ kò lẹ́lẹ́mẹ̀ẹ́ ayé ẹ̀ka yẹn bá jẹ́ àtúntò ẹnìkan bá tún ká tán ní ọba ní àwọn òṣìṣẹ́ àti wáyé gbọ́n wà lábá wọn lọ́jọ́ kò lẹ́lẹ̀ mẹ́. èèyàn wí mọ́ hàbà ní ẹni ọ bóòlù yẹn ti mọ̀ tó ti jẹ́ èèyàn pàtàkì ẹ̀ tó bẹ́ẹ̀ ni ìyẹn bá ti tó ìyẹn ti máa sàpọ́nlé rẹ̀. kàrí wọ́n nílò ẹ̀mí ànábì sallallahu alaihi wasallam ni wọ́n ti fún Fatima radiyallahu ta'ala anha. هذا في مرحبا بابنتي ìyẹn ni pé máa wọlé mọ́ra bá ọ lọ ọmọ mi káwá mu jókòó sẹ́gbẹ́ ọ̀sán tàbẹ́gbẹ́ oṣù حديث مين لابا مرحبا من حدثنا ابو نعيم حدثنا ابو نعيم قال حدثنا سفيان عن ابي اسحاق عن علي بن هاني عن علي رضي الله عنه قال استاذن عمار على النبي صلى الله عليه وسلم وعرف صوته صوته فقال tọ́ ọ̀nì hadithi lábẹ́rẹ̀ lábẹ́ ọ̀rọ̀ mọ́ṣábà yẹn náà látún wà. kájẹ ní hadithi dọ̀ọ́yìn nítorí ìdánilẹ́ ti jẹ́ hàn wọ́n lè jẹ́ ọ̀rọ̀ sí sheikh albani rahimahullah wọn wí kẹ́yìn wọn ní ká lọ wọnú dọ̀ àyíká àbá níbẹ̀. àbọ̀nà ayẹ wọn ní sufiyan wọn wàlá bùrọ̀ àbí ishaq látọ̀dọ̀ hàní kàlẹ́ńtì ń jẹ́ hàní gan ní ishaq bẹ́ẹ̀ni hàní kàlẹ́ńdọ̀ wọn lọ wọn látọ̀dọ̀ àlí ọ̀rọ̀ àti ti gan ní ishaq wà ń bẹ̀ قال قبان يونس عليه رضي الله تعالى عنه قال استأذن عمار على النبي صلى الله عليه وسلم قال عمار قال يوندا النبي صلى الله عليه وسلم قوم فولي فعرف صوته قال النبي صلى الله عليه وسلم يأتيتم عمار ما هو مرحبا بالطيب المطيب yẹn pé máraba ọ ẹni tí ò ní àgùnkùn lára ṣíṣe kù sí lára rẹ ẹni tó mọ kó nínú àbò àlùmọ́tọ́yà yẹn pé ká fọ́ ọmọ kó níbi àbùkù máa wọlé máa rọba ọ yẹn pé máa rọba máa wọlé máa rọra ọ. wọn gbà wáwò hadith yẹn ká máa rí níbẹ̀ ọlá tó fún àmì àrùn kò ní yára ṣe ọ̀dì ọlọ́wọ́ tàlá ní ṣé ìbá ti há ní ìsìn wọn ọmọ yẹn lójú kọrọ àkàsọ díẹ̀ wọn ni ọlọ́mọdé fún àmọ́ òní yá fi rọjò lọ́sàrán án ọdẹ nípò ni wọn ní àdókò sọláń ti bá sọ̀rọ̀ pẹ̀lú àwọn gbólóhùn tó dáa ìtọ́ka tó wà ń bẹ̀ yìí kí ànábì sọ́lọ́ lọ́wọ́ àtúnlá káàní ti ṣàṣeyà tán òmìtáàzà áàyè ẹ̀dá kan là ànábì sọ́lọ́ lọ́wọ́ àtúnlá tó yàtọ̀ tó sì jẹ́ ní gíga ó jìnà sí gbéraga ó jìnà sí ìfẹ́ mi àti ìjọra ẹni lójú pẹ̀lú ìlànà ìbánisọ̀rọ̀ rẹ̀ tí máa ń dùn pẹ̀lú àwọn sùhábà rẹ̀ àti bí ṣe máa ń pàtàkì wọn èyí dẹ̀ pé dúró náà wọn. ẹ̀rí wọn ní lọ́mọ àṣìfò àtàwọn náà bá lè múrú ta yìí ìtàn alábùbáríkà yìí pé fáwọn ọmọ ìyá wa tí wọ́n kéré sí wa tí wọ́n lẹ káà náà máa bá wọn ṣe gẹ́gẹ́ bí Ànábì sallallahu alaihi wasallam mo ti máa ń bá wọn sá déké àlẹ́ yìí yóò rẹ̀ sá àlẹ́ ń fi ń yà àmọ́ rọ̀bì ọlọ́ọ̀tàlá àmọ́ ọ̀rùn ni a ṣe òun là nàbì sọlọ́lá àṣálà ń sọ ń parẹ́ gẹ́gẹ́ mọ́ ni àádá àmọ́rọ̀ àádá òwúrọ̀ ẹni yóò tọ́ bí bá àmọ́ ọ̀rùn sọ̀tà ọlọ́run ògùn tọ̀hún lọ́tà àjọṣepọ̀ rẹ̀ ọlọ́run ni àmọ́ Ammar ibn Yasir ibn Amir aṣáájú ni tọ́jà nílá ìnagijẹ rẹ̀ ní Abul Yakzan al-Ansi al-Makki ọmọ Mẹ́kà ọ̀kan náà àwọn tí wọ́n ti ti gba Islam ní Ammar ó sì jẹ́ ojúlówó èèyàn náà wọ́n tọ́jà tún bá dàrí ìyá rẹ̀ ní jẹ́ Sumayya bintu Khubab ọ̀hún làkọ́kọ́ ẹni tí wọ́n kọ́kọ́ pa Islam. látọ̀dọ̀ afọ́ Mujahid rahimahullah ọmọ kí abdullahi ibn abbas radiyallahu ta'ala anhuma wọ́n ní àkọ́kọ́ ẹni tí wọ́n ni ní wọn ni hada mursal wọn ni hadithi hadithi mursal ni àwọn àti àwọn àìlámi nùbàrà àti àmọ́ radiyallahu ta'ala anhu wọn a máa jẹ́ níyà ní mẹ́jà nígbà tó fi ṣe islam níbi wípé sùhàràlà ó jìyà títí kọ̀ mọ́ ti ń sọ mọ́ tó yà ní ó jìyà títí ìsì ń sọ̀rọ̀ kọ̀ mọ́ ti sọ. wọ́n ń bẹ̀rẹ̀ ní suhaib suhaib rumi tààmú ọ̀rọ̀ rẹ̀ wà nù ọkọ̀ tó bá lẹ́nu ìjọ òun tẹ̀ tó wá dé mọ́ta ọba tó lówó wọn ni ẹ̀ àwa ló ń tẹ̀yẹ jẹ́ ẹ kó lè sá padà sí bó ti wà tẹ́lẹ̀ ọ̀jáde lóko ó sì gbà bẹ́ẹ̀ sí ẹ wọ́n lé nípa àwọn ènìyàn lọ́lọ́wọ́n ọba àdìgẹ́ ọlọ́sọ àyà kalẹ̀ nsọ́tù náhàlì àyà forty one tọ́lọ́wọ́n ni wọ́n lè dín náà hajaru fillah mí bá àdín náà tó lè mú. àwọn ẹni tí wọ́n tún ṣe ìjọba nítorí tọ́lọ́ lẹ́yìn ìgbà tí wọ́n ti bò wọ́n sí. ẹ wàá rí àmì náà ọ̀rọ̀ ní àṣẹ rọ̀díọ́lọ́wọ́ tàlá wọn ní ọlá tọkọ látọ̀dọ̀ afa anas bin malik ọ̀dí ọlọ́ọ̀tàlá wọn lè ti fi ọlọ́run sọ́lọ́ lọ́wọ́ àtàlá ń sọ wípé àwọn ẹni mẹ́ta kan bẹ̀ ìṣtáàkù ilé ìgbìmọ̀ nìjẹ́nà àlùjẹ́nà ti di rẹ̀ wọ́n báyìí <laughs> ẹ̀ẹ́dì gbọ̀dọ̀ àlùjẹ́nà kẹ̀kẹ́ ń ṣe kí ni o ó ń jìnrẹ̀ sí wọn pé àlẹ́ káwọn ẹni yìí máa bọ̀ ẹni àkọ́kọ́ òun ni àlẹ́ ìbùnà àbí sọ́ọ́lì ọ̀dí ọlọ́ọ̀tàlá ẹni kejì òun náà ni sẹ̀lmọ́ọ̀lù fàrísì ọ̀dí ọlọ́ọ̀tàlá ẹnì kẹta òun náà ni Ammar ibn Yasir radiyallahu ta'ala ẹ̀rí nínú aláàtí ń bẹ fún Ammar Ali ibn Abi Talib radiyallahu ta'ala wọn ni Ammar gbá yọ̀dá lọ́dọ̀ Nabi sallallahu alaihi wasallam àdìsí dáwìyẹ náà ni wọ́n ti mú wáyé ìwé yìí tá a kà débẹ̀ gángan wọn lọ gbà yọ̀ǹda anabi sallallahu alaihi wasallam wa béèrè pé ta ni ń gbà yọ̀ǹda kó o fẹ́ wọlé ni wọn ni Ammar ni wọn lọ anabi sallallahu alaihi wasallam wa sọ pé mọ ara bí pọ́yìí bí mo pọ́yìí yáde máa wọlé máraba ìyẹn ni mímọ́ tí ò sí pálapàla tí ò sí kàtìkàtì lára rẹ̀ nínú aládùn mẹ́fọ́ àfa àmọ́ ọ̀gbìn yá sí ọ rọ̀dí ọlọ́ọ̀bù tàlà á látọ̀dọ̀ àwọn olùkọ́ni ṣáfàdíyè wọ́n ní òjì tọ́lọ́ sọ́lọ́ láti sọ́lá ń sọ yí pé àmọ́ múlẹ̀ ìmọ̀ọ́nà ìlà muṣáṣì kékeré àmọ́ ọ̀rọ̀ ìgbàgbọ́ sì kú láti oríkì ara rẹ̀ dé parí. ìgbàgbọ́ kú bẹ̀ ní bámu ẹ̀rí nínú wọn ti ń fún àmọ́ afọwọ́ kálí mi wọlé rọ́dí aláwọ̀ tàlá ó ní láàrin èmi àti àmọ́ ọ̀rọ̀ ní fàǹfà kan fa àgùlásù lẹ́hu mọ wá mú ọ̀rọ̀ lẹ́kù ọ̀ṣàkà ní ìlà Rasulullahi sallallahu alaihi wasallam ọ wá mú ẹ̀sùn mi bá ẹni ọba bá àmọ́rù sọ̀dá àádáhù lọ subhanallah sàádé àti sàádé wọn tó jọ ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ nìkan ta sí wọn tó wòye ṣe sàádé kẹ ọ̀dẹ̀sẹ̀ ń tí ò sóríire ọ̀rọ̀ kọjá ní gbogbo àwọn ẹni ẹni ọba bá àmọ́rù ọlọ́run máa bá ọmọ ẹni ọba ọlọ́run máa rẹ̀ inú ọlá ti mẹ́fọ́ Bilal ibn Yahya wọn ní sẹ́rí Hudayfa wọn mú wa ń jẹ́ kan wá sàkílù bilmọ́ọ̀ ó di rẹ̀ ti múra àdínkù wọn wá gbọ́dọ̀ yìí kí wọ́n pa Usman fọ́ọ̀mù àtàmúrò náà wọ́n ti pa Usman báyìí aṣẹ́wó lọ́fẹ́ pa wá ó ní ah, ah, èmi gbọ́ òṣìṣẹ́ ọlọ́ sallallahu alaihi wasallam tí ń sọ báyìí pé abúlé ẹ̀kẹ́gàn alẹ́ lè fi tẹ̀. ẹni tí wọ́n ń pè ní abúlé ẹ̀kẹ́gàn òun náà ní Ammar ibn Yasir. rọ̀dì ọlọ́wọ́sálá alálùfẹ́tọ̀rọ̀ orí ìlànà ẹ̀sìn tòótọ́ lọ́wọ́ ẹ̀mẹ́ta àwọn ní Hudayfa ó wà lójú kú ní sọ̀rọ̀ yẹn ló fi sọ̀rọ̀ yẹn ọ̀nà ìlànà yẹn dá àhà àṣà yẹn mú dà sọ̀rọ̀ ìlànà ẹ̀sìn tó wà lórí fi jọ tàhámúlùú àlàdà fi sabilillah bóòlù ti mú sùtà mọ́ra lójú ọ̀nà ọlọ́run amúrúgbìn Maimun wọ́n ní àwọn ọ̀sẹ̀ bọ́ wọ́n sì jẹ́ àmọ́rù níyà iná ẹ̀rì iná wọn fi jẹ́ níyà fa fànà ẹ̀rì gbọ́dọ̀ wà nù hadithi yìí fẹ́lá tó àgbébó bí adáàbìlà wọ́n ẹgbẹ́ kékeré la ibi ẹ̀kú gbọ́dọ̀ jẹyẹ níyà pẹ̀lú ìyá ọlọ́run ìyá ọlọ́run níná kọ́dà tí irun bá jẹyẹ fún òní kò fi náà jó náà lọ́ọ́ má kí náà lẹ́sùn táyà wá nǹkan mi tó fi pa wọn kì í ṣe náà tọ́lá ẹni tó lè fi yára jó ìyàwó lẹ́ni tó dáná tí sọ lọ́wọ́ ọba subhanahu wa ta'ala yóò fi jó àwọn kèfèrí àti ohun tí wọ́n ń sìn ẹ̀rí. wọ́n là nẹ́bí sallallahu alaihi wasallam ọwọ́ akọjá lára àná ọ̀rọ̀ nígbà tí wọ́n fi iná jó lórí gbọ́gbẹ́ Islam ẹ̀rí. wọ́n lè fọ yamurru yadahu ala ra's ọwọ́ akáwọlé orí rẹ̀ báyìí wọn làwọn sọsálà yóò gbé ọwọ́ lé lórí àgbà yìí pé yàá nẹrù yàá nẹrù tó ní báyìí dá àwọn sàlà wọn ilé yìí kò ti tútù fún àmọ́ kó ti dá làáfíà gẹ́gẹ́ bó o ti jẹ́ fún ànábì Ibrahim ń jèlò wọn làwọn sọsálà yóò tún máa sọ fún àmọ́ rò pé kàkótó ló kẹ́ mi àtúlù bá àríyá bó o ti wáyé o ọlọ́tẹ̀ ni ọ pa ọ ẹni tí ọba pa ọ kò ní jó lòdòdò ọlọ́tẹ̀ ló tọ̀ wọ́n jẹ ẹ̀ńtọ́ bíi tọwọ́ rẹ̀ kú báyìí ń gbé gbogbo gbé ń tiẹ̀ ní ọkọ̀ rírù rùkùrù ni ẹ̀rí látọ̀dọ̀ àbí àbídá ọ̀bẹ́dá bùn Muhammad bùn Ammar bùn Yasir ọ̀dì aláwọ̀tàlá án ó ní sẹ́rí àwọn ọ̀sẹ̀ bọ̀ wọ́n máa gbé àmọ́rù wọn ò júlẹ̀ níjọ́ ni wọ́n kì í mú bẹ́ẹ̀ wọn ò júlẹ̀ wọ́n ní ká tó lè jọ́ ọ́ tọ́ba kúndé òòsà táwọn ń fi yọ sọ ọ̀rọ̀ rẹ̀ ní dáadáa ẹ̀rí wọn nígbà tí àmọ́rò wa padà bá nẹ́bí sallallahu alaihi wasallam tọ́jọ́dọ̀ ànẹ́bí ànẹ́bí sallallahu alaihi wasallam wa mẹ́rẹ̀ yìí pé mọ́ wa rọ àti kí lọ bá wa rẹ àmọ́rò níbẹ̀ ló ní sharru ya Rasulallah láburú mo mú dé mo ti dé a wọ́n ti jẹ́ tóbi níbẹ̀ wọ́n ní wàláhì àwọn ọ̀daràn ẹ̀dínmọ̀ ọ̀kàn torí pé àwọn kìíní mú ọ̀jù mi lẹ̀ ọ́ hátà ní tòmínkà tí wọ́n fi ní bu ọ mo ti bu ọ. wàtàkà sọ àlẹ́ adamu bí xayì mo dẹ̀ sọ̀rọ̀ sáwọn dáadáa. anabi sallallahu alaihi wasallam wa sọ fún àmọ́rù jọ yẹn pé káyé fàtẹ́ jìdù kọ́lì bákà nígbà tó o fi ń sọ̀rọ̀ yẹn bó lẹ́mí rẹ̀ ṣe rí. àmọ́rù ni mo ti máa ń náà ọkàn mi balẹ̀ nígbàgbọ́ sáárà kọ́ra fàìmì àádó fáwọn kọ́ra ọba ti wá rí bẹ́ẹ̀ tí wọ́n bá tún láwọn jọ ní àrùn bẹ́ẹ̀ mẹ́ẹ̀ tí wọ́n tún ní ogún mi bomi tí wọ́n ní kò yin òòsà yìí lópin ìgbà tí yín máa ní ṣe kíni ọ fún mi lẹ́sìn ọ̀lẹ́ sallallahu alaihi wa alihi wa ẹ̀dá fẹ̀já tó ra kí wẹ́rẹ́ mẹ́ ẹ bá wà nǹkan wọn lọ bá rí gbẹ ẹ̀kọ́ ní kóró mọ́ àwọn kí ni yọọ máa kọ láti gbẹ̀mí yẹn ń tòótọ́ tí wọ́n ní oṣù ní ní ọgbọ́n òlọ́ fẹ́ dà ọmọ ní òkèrè hà ní ọ̀kọ́dù mùsùlùmá inú bí tìmá ìlà mà ní òkèrè hà ọ̀kọ́dù mùsùlùmá inú bí tìmá. lókè bá wípé kìí ṣe kó fàyàlélẹ̀ láti ṣe láti ṣe ẹbọ nípa ọlọ́wọ́n ọba láti sọ ẹbọ fọlọ́wọ́n ọba. ìmọ̀ ní bẹ́lẹ̀ bẹ̀rẹ̀ sùmọ́tò ọ̀hà lọ́wọ́ wọ́n sì láwọn ọgbẹ̀mí ẹ̀ ní sọ èèyàn wí kéwàá ti pé ìjọ wa ní ti ìdébí kí wọ́n sọ pé ah, ara ló ní mí ẹlòmíràn ara ló ní wọn ọ̀hún àti sáré dáṣẹ́ à ìrìnlẹ̀ yẹn kọ́ kíní yìí wọ́n ti dojú ẹ̀ tí ò sọ ní àbáyọ̀ sánmọ́ ẹ̀rí wọ́n ní nítorí ẹ̀ láyà ẹ̀rí sọ̀kalẹ̀ ìpè ilẹ̀ ẹ̀mẹ́ni ó kiri nítorí àmẹ́rù ẹni ọba ṣe gbólóhùn ẹ̀kọ́ bọ́yá náà lówí ọ̀ṣẹ́ bọ́ náà lágbè ilẹ̀ àwọn ẹ̀kọ́ kiri àfẹni wọn bá jẹ nípa ọ̀kọ́lùkùhó mọ̀tìmá inú bíi tìmá sígbà gbọ́dọ̀ ṣe kí ni o tó do sisi sí lẹ́nu ẹ̀rí wọn là nẹ́bi sallallahu alaihi wasallam ọkọjá lára àná àti ìyá rẹ̀ Sumayya àti bàbá rẹ̀ Yasir wọ́n sì ń jẹ wọ́n yà nítorí pé wọ́n ti Islam ẹ̀rí àwa ti bá Islam ní gàdán sọ̀rí ìyá gbogbo ẹ̀ dẹrùn nísì kò wàhálà kẹ̀kẹ́ àwọn làwọn máa ń sọ àwọn tó máa ń ṣe wá àti ìta àtàwọn aláṣẹ alábẹ̀wò lẹ́ ń ta kù lọ́dọ̀ àgbà yìí kí ni wọ́n ní ẹ má sì ní ẹ̀sìn ní ìdìbò yé mi kí ni ìjà tọ́sẹ̀ yẹn àti wọn pọ̀ ẹ ní púrọ́blẹ́mù kankan gbogbo wàhálà àti wọn pọ̀ orin lójú títì kí wọ́n máa ní okó ìwà lásán náà wọ́n ní ọmọ kírun ni àbáwẹ̀ wọn ní ọmọ gbá àbí súnmọ̀ rẹ lòún ṣe ní ọmọ sì ẹ̀rí wọ́n là nẹ́bi sallallahu alaihi wọn jẹ wọn yà anabi sallallahu alaihi wasallam ọdẹ tí lágbára gbà yẹn lákòókò ọdún mẹ́ta láàjẹ lọ. ó tó di bá bẹ̀rẹ̀ tata padà ká ẹgbẹ̀rún ọdún àtọ́gọ́rùn mẹ́rin àti mọ́kàndínlógójì kò ságbára wọn dá anabi sallallahu alaihi wasallam àwọn àwí fún ọ náà ní pé abṣiru àlà Ammar ẹ̀yin mọ́lẹ́bí Ammar èmi ń fún yín ní ròdùnú fàyínà wà ní dákúmí ní jẹ́nà kéèké ti ayé kẹ́kẹ́ kó láyé àlùjẹ́nà lẹ́ máa padà sí. ẹ wàá rí àfa wa àmì àwọn rọ̀dí ọlọ́run tẹ̀lé àná ọlọ́ àgbọ̀yé bọ̀ nínú àgbọ̀yé rẹ̀ sátọ̀ dàpọ̀ àtọ́rì kùn sí ha wọ́n ní sẹ́ra àwọn ará bá sọ̀rọ̀ wọ́n jagun tó ń pè ní nahawan àwọn ará kú fáwọn wọn lọ́wọ́ amọ́rù sì wà pẹ̀lú ọ̀yà ni pé amọ́rù náà bẹ́ẹ̀ fọ́sọ́ firu wọ́n sàbórí àwọn ará bá sọ̀rọ̀ wọ́n wá gbèrò yìí pé àwọn ò ní pín kankan fún àwọn ará kúfà wọ́n ní ọkùnrin kan tẹ̀mí mi lẹ́nu yẹn ọwọ́ ni ayíwá ni ajídà mi dá lọ nìyẹn ìwọ tí wọ́n ti gé létí sétí rẹ̀ ti gé yìí amọ́rù ní báwí yẹn. ìwọ náà fẹ́ gbẹ́ bá àgbà náà ogun ibi ń lọ nìyí. nínú àwọn ará kú fátọ́ káwọn ọba sọ̀rọ̀ lọ́wọ́ jọ yà sọ pé àmọ́rù ṣe kíni ọ wà ń bẹ̀. wọn wá ń pín ogun wọn láwọn ò ní fáwọn ará wa lọ́wọ́ lásán ni. ìgbà tí kẹwàá sọ̀rọ̀ ń tẹ̀ ìyẹn ni náà fẹ́ máa pín àmọ́rò wa rẹ̀ ah, khairu udhnayya sábàbùtà etí tó lóore jù ni wọ́n ń bú torí etí tó ń bú yìí mùsíbà kàn mí níbi etí yẹn pẹ̀lú jìjì ọlọ́run sallallahu alaihi wasallam ẹ̀rí lásìkò ìṣèjọba àfáwà Umar ibn Khattab ìṣẹ̀lẹ̀ ẹ̀ṣẹ̀lẹ̀ Umar radiyallahu ta'ala ọwọ́ akọ sẹ́ni tó darí ogun yẹn yìí pé innal ghanimata liman shahida al-waqa ìdájọ́ tẹ̀lé yìí tẹ̀ ń dá bẹ́ẹ̀ mú wa yẹn ẹni wọ́n bẹ ti lọ sójú ogun báyìí fóun náà gba nọ̀rọ̀ ogun ni. àwa fẹ́ mú ọ̀rọ̀ jẹ́ wa nípa jihad tí Ammar ṣe afáwọn Abdullahi ibn Umar radiyallahu ta'ala anhuma wọn ní sẹ́rí Ammar ní ọjọ́ ogun Yamama ogun Yamama òun ni ogun tí Abubakar Siddiq radiyallahu ta'ala anhu tó bá wọn àlè rídá àwọn tí wọ́n ní mi bá nẹ́bí la máa ń san sàkáfù òun lọ́dẹ̀ ti jáde láyé yẹn àní kó sàkà fún àbájọ Siddiq rọjò ọlọ́tàlá àbájọ Siddiq kọ́ agbógun tiwọn nínú àwọn ẹni tí wọ́n jọ lọ sójú ogun yẹn Ammar wà bẹ́ẹ̀ Abdullahi ibn Ammar rọjò ọlọ́tàlá nù ànífọ́mọ ó ní mo rí Ammar lọ́jọ́ ogun yẹn lórí àpáta wọ́n bẹ̀rẹ̀ sí ní pariwo sísọ ìpè yà àwọn àṣàrà mùsùlùmí ẹ̀yin mùsùlùmí àmínà lè jẹ́nà ti tẹ̀sí rú sẹ́yìn sáfàrù jẹ́nà ni. ana àmọ́rù bú ni àmọ́rù ọmọ yá tó fi hàlùm mọ́ ilé yìí sẹ́mi àbọ̀ wá dọ̀bí wa ana àǹdóró ilá ọ̀dùn níhi kọ̀díkọ̀tà wọ́n ní gbà yẹn dẹ̀ nìyí wọ́n ti gé etí rẹ̀ tòun ti bẹ́ẹ̀ mẹ́ńkọ́ ó sì bẹ̀rẹ̀ sí ní jà fitafita àmọ́rù jà fitafita nípa tẹ̀sí bí kò bá ẹ̀jọ́ tó bá lùjọ́ níjà àyẹ̀kọ́ ló jẹ́ àti wọ́n ti ṣẹlẹ̀ sí àwọn àfa àwa yìí wọ́n kọ́ yẹn kí wọ́n tó kálù jọ mí kéwù. bí Sheikh Ibn Baz rahimahullah wọ́n kàwé yẹn ní kí wọ́n tó kálù jọ mí kéwù. náà fẹ́ẹ́ kí wọ́n ti ń ṣe dáhùn bá ti ń ṣe iná ẹ̀ nìyẹn dẹ́ sí wá sí dáhùn jẹ. wọ́n sọ yọ ọdún tó ti ń bàbá kíkà àwọn tí wálé kéwù yọjọ́ ìdí pẹ́ fà ọlọ́run lọ́kàn láti rèrè ó tún pé àṣẹ nìyẹn ọwọ́ ẹ̀mí ó dẹ̀ ti gùn títí tó fi dé sálẹ̀ pàpàtà ọwọ́ ẹ̀yọ̀ kan náà wọ́n méjì ló òun dẹ̀ dẹ̀ múra bí wọn báyìí tóun ní ọgbọ̀n ọ̀sọ̀ bíi pé èèyàn ní àwọn èèyàn yóò kò ní. wọ́n tó tẹ̀ wá sọ kí sọ rẹ̀ pé àwọn nífẹ̀ẹ́ sí gáàsù ṣe fún un báàsì. rahimahullah ta'ala wọ́n ti wà pẹ̀lú wọn ní ìgbàjọ́ ti pẹ́ sọ́mu bàbá yìí bàbá yìí wá fẹsẹ̀ tẹ̀lé sísọ kí sọ gbogbo bó ṣe ń kí lọ́dọ̀. àbọ̀ àmọ́ òrùn yá sí rọ̀dì ọlọ́sẹ̀lá nípa ọ̀rọ̀ jihadu rẹ̀. ọbẹ̀ èèyàn títí kọ́dà yìí lórí àlùjọ̀nù. wọ́n ní àmọ́ òrùn yá lọ sọ pé ó ní mo jà pẹ̀lú òjìṣẹ́ ọlọ́run mo bá àwọn àlùjọ̀nù láti ẹ̀jà. wọ́n ní àmọ́ òrùn bóun yẹn ti rọrùn ó níbẹ̀ ọlọ́wà pẹ̀lú àdínẹ́bì sọ́lọ́lọ́ wọ́n máa wá mú igbá sẹ́yìn máa fi bomi láti fi bomi wọ́n lọ sí sọ́lọ́run sallallahu alaihi wasallam sọ ife àmà innahu sayatika ala al-ma'i'at yamna'uka min sọ́rí gbàdọ̀ fẹ́ fi bomi ẹnìkan bọ̀ wá bá ọdí òní jẹ́ olómi bù wọ́n nígbà tí wọ́n wà níbi orí kànga yẹn bóun ti rọ́kùnrin kan dúdú nìyẹn tó dúdú rákì wọ́n lọ́wọ́ sọ ife wallahi la tastaqil yawma minha lè bomi fẹ́ni kankan bẹ̀ yẹn lónìí o wọ́n ní bó ti gbá mi mú nìyẹn mí náà bá gbá mú fọ̀sọ̀rọ̀ àtúbù sọ̀rọ̀ pé mo ń sọ̀lẹ̀ gbogbo ọ̀rẹ́ ẹ̀dọ́ bá lẹ lọ́tún rẹ̀ sí bàbá yọ̀lẹ̀ o wọ́n láwọn fìjà pẹ́ ta ń bá gbé sálẹ̀ àgbẹ̀ náà bá gbé yẹn sálẹ̀ ti kékeré o ó ti wíìnì nìyẹn wọ́n ní mo gbé sálẹ̀ súnmọ́ àkásù hajara mo bá mú òkúta gbà mo gbé sálẹ̀ tán ẹ̀ wọn á fi fọ́ ojú rẹ̀ àti mú rẹ̀ iwájú rẹ̀ bó fi fọ́ wájú àti mú wọn á fẹ́ kó omi sínú gbáyà wọn á lọ bọ́ òjijì ọlọ́run sallallahu alaihi wasallam wọn òjijì ọlọ́run alùpàdé àtàkà alẹ́ wọn ahad ìṣẹ̀ṣẹ̀ nìkan wà bí ọ̀wá wọn ni wọn ní bẹ́ẹ̀ ni ọ̀wá ọ̀kọ̀sọ́sọ àlẹ́ ìlẹ̀kẹ́sọ̀ wọn bá fẹ́ ìjà láti gbẹ́ kà wọn ti padà borí rẹ̀ ànábi sallallahu alaihi wasallam ni àtẹ́tìrì ìmọ̀ nìkú tọ́ anabi sallallahu alaihi wasallam ọmọ dání dàákà ṣèyítọ èyí dání nìyẹn òun ló dé jáde ibi táwọn ti jihadi wọn wà láfa àmọrù tó ní wọn ti jáde láyé wọn ni àmọrù rọdí aláwọtàn áàdì àwọn náà kẹgbẹ níbi ogun tó ń pè ní wọn ká tó sí fíìlì hànàlá àwọn mùsùlùmí méjì wọn lè fèsì àwọn aláìfitmẹtì fitinẹ kọfíìsì ara wọn amóoru náà wà lọ gbèjà afáwọn Ali ibn Abi Talib ọjọ lọtọlá níbẹ̀ ni wọ́n ti padà pa afáwọn Ali náà anabi sallallahu alaihi wasallam ó sì ti múrò wá pé wọ́n pa amóoru wọn là mọrù gẹ́gẹ́ alára sọ pé òjíṣẹ́ Ọlọ́run sọ fún mi pé sàkóso lókẹlì fi àtúlùbáríyà àwọn ẹni tí wọ́n pa ìrẹ́ àmọ́ àwọn ọlọ́tẹ̀ ya ìkọ ẹja kí ó wí báyìí torí eléyìí mú kí wọn lè fi tán tó o bá sọ́ra mi báyìí wá di ṣe yọgbọ́ ìyá ọ̀tá wa pátá wọ́n fẹ́ da àwọn ẹlẹ́sìn ṣáìtì ẹlẹ́sìn ni wọ́n ń ṣe mùsùlùmí ẹlẹ́sìn ṣáìtì ọláyà adéjì tó gbádùn káàrin kẹta fẹ́ sọ ń parẹ́ tó tọ́ sinadu ẹ ó dé daraja hasan nọ́bù láti fẹ́ pẹ̀lú adúrú ẹ̀kọ́ sáré sàlám ti kọ́ wa torí ẹ má jẹ́ àgbàgbé pé àwọn méjì tí wọ́n fi jà pẹ́ ta àwọn ẹni rẹ méjì kò síbi tó ti lè gbọ́ àlàyé òdodo tó fọ́ gbọ́ lẹ́nu àwọn afa ahlùsùnà àwọn afa sàlàfíà ìrìn èso ní pálapàla wọn ò ní sin ọlọ́nà wọn ò ní bẹ̀rẹ̀ hukmu bẹ́ẹ̀nà sọ̀hábà ìmáàmù dájọ́ wà láàrin àwọn sọ̀hábà orí burú ni láti fi mọ sọ ń gbà tá a máa ń ṣe tá a máa ń ṣe tẹ̀síìrì àlùsí kan báyìí tó máa ń ṣe káàkiri àfa kan bá bẹ̀rẹ̀ tẹ̀síìrì tẹ̀síìrì rẹ̀ ti ń ṣe báyìí máa ń sọ̀rọ̀ wá káàbù sí fèèlì kí la fẹ́ lò mẹ́ ẹ káwọn yẹn ní ìmọ̀n àwọn ń wá káàbù sí fèèlì fún kínni àwọn sùn méjì fèèsì ara wọn ikọ̀ ti ali rọ̀jì aláwọ̀tàlá ikọ̀ ti àfọwà muhawiya rọ̀jì aláwọ̀tàlá wọn fèsì ara wọn wá ń sọ thousands tẹ́lẹ̀ gbọ́ lórí ẹ̀ wọ́lọ́ọ̀hì bàbá kan gbọ́ bàbá ni ni aláàjì ẹsẹ̀ wo làwọn wá sí ìṣẹ̀lẹ̀ ayé tiwa táwọn wá níbi ẹsẹ̀ táwọn eléyìí tẹ̀ àwọn eléyìí ò lè ọ̀rọ̀ bí burú lẹ́nu ẹ̀.

lóòótọ́ ẹni ọ̀pá òun forí rúru nke ní à ń bọ̀ wá bíi tiẹ̀ yẹn ṣùgbọ́n sáfù gbolẹ̀ nìyẹn wá sáfù àwọn àfáà ọmọ àríyá ọ̀jẹ̀ lọ́ọ̀tà láàdìmọ̀ ni wọ́n wá lẹ́yìn náà wa ẹjẹ́ lọ yé wa pé àwọn méjèèjì ọ̀rọ̀ tí wọ́n ń fà láàrin ara wọn ọ̀rọ̀ ni kò ní kò lẹ́rìí àtúntò sálá ti sàlàyé pé ìdá àhàkàmà hàkìm fèjìtẹ́hẹ́dá àṣọ ọ̀làhùn àjọrọ̀ọ́n sẹ́ni tí ó mú dájọ́ wa bá mú dájọ́ wa wọ́n wá gbìyànjú kìíní yẹn wá ṣe déédéé òdodo ládàá mélòó lọ́ọ́ máa gbà ọ́ àgbà ládàá méjì tí ọba ṣe déédéé òdodo ládàá mélòó lọ́ọ́ gbà ọ́ lọ́ọ́ gbà kan ó èyí pé tẹ́ bá bẹ̀ wá sọ pé ìwọ onídàájọ́ o tó ń wò yí pé báyà fún àwọn rọ́ọ̀dì aláwọ̀ àwọn náà wà lórí sọ̀wáàbù mo kẹ̀ pé ládá méjì ń bẹ fún àfa wa Ali ibn Abi Talib tọ́wọ́ sọ nípa àfa àwọn òsì lórí ipá àwọn ọkọ̀ rẹ̀ sì ṣé wọ́n ní ládá kan àbí wọn ni wọ́n lẹ́yìn ọ̀kẹ́ náà bò wá ní tiẹ̀ tí wọ́n máa wá pàdánù tiẹ̀ torí kò sí ọ̀rọ̀ tiẹ̀ níbẹ̀ báyìí wọ́n máa pàdánù torí kìíní kejì wọn ọ̀rọ̀ ìjìhàjì kì í ṣe ohun tó ní ẹ̀rí nínú tí ọlọ́run àti súnà nẹ́bí sallallahu alaihi wa alihi wa sallam tó fi já sí pé àwọn tó jẹ́ ojúṣe ti wá òun ni pé alikam kìyàn kóra ró lórí ìṣẹ̀lẹ̀ tó wáyé láàrin ẹgbẹ́ kìíní àti ẹgbẹ́ kejì wàlẹ́ ṣètì fáwọn olè sọ̀hádà kájà wà foríjì ọlọ́run fáwọn sàbẹ̀ wọ́lá a sì gbọ́dọ̀ sí kí ni o a gbọ́dọ̀ máa sọ nǹkan tó bá lọ láàrin ọ̀sẹ̀ ẹ̀gbọ́n tó ṣẹlẹ̀ ẹ̀wù fàáfà ẹ̀wù nígbà tí lè wá fà lè wá pa lè wá ṣe ìgbà kan àwò kan. ونعوذ بالله منه سعاد النفع علي بن أبي طالب رضي الله تعالى عنه وأتي أخا معاوية رضي الله تعالى عنه رباني يتكلي أبيه ọba tẹ̀lé dání kan ní wá àti tó fẹ́ ṣe lónìí nta fẹ́ dọ̀ọ̀lé lórí òun ní ṣẹlẹ̀ tọ́lọ láàrin àfàwà àlì àti màáwíyá ọ̀dì aláwọ̀sálà àníkúmọ́ kí ọ tẹ̀ tọ́ba epo fífìlà tẹ́lẹ̀ bọ́ yóò rú mọ́ o tètè dé ǹjẹ́ ọ̀padà sọ kọ́ máa jásí kókúta ó rí bọ́ńsẹ́mẹ̀ kọ́ máa ti kíni ọ kọ́ máa fa ọ ní àwùjẹ. tó ìlàsọ̀tò kan mo sọ fún wa yìí pé kálẹ̀ tiẹ̀ wá mọ̀ yìí pé nìkan ló fi sódodo ẹni ó fi sódodo lọ́gbà ládá mélòó lọ́gbà méjì tẹ bá mọ̀ pé nìkan ló fi síbi ohun tí ò jódodo ládá mélòó lọ́gbà lọ́gbà bó wà ní tiẹ̀. ọ̀rọ̀ bá nìyẹn di mẹ́ ó fi hàn pé kò sí ìwúlò kẹ̀kẹ́ wọlọ́ọ̀yì orí tíra mi ti ó tóbi báyìí ó lè jù báyìí lọ wọlọ́ọ̀yì ò dẹ̀ sí ní mọ́ ó máa kà á látàgbádùn ní gbogbo lábàá rẹ ọ̀rọ̀ dáadáa ọ̀rọ̀ hadita yóò lè sọ pé ìṣẹ̀lẹ̀ fitanu ọ̀rọ̀ Usman mọ́tàlù Usman lọ́fẹ́ sọ kò sí ibi tí ọjà náà ní ibi àdáwò yẹn ní ọjà. ọ̀rọ̀ bá nìyẹn fi rẹ̀ ọ̀kẹ́ kà á dàrí kí wọ́n á fẹ́ ah wo kí sì ní ìpínlẹ̀ ọ̀rọ̀ mọ́kọ̀ àfáà Usman ọ̀dì aláwọ̀ tàlá àfáwọn àlè wọn bọ́ sórí ìjọba àfáwọn Muawiya radiyallahu ta'ala àwọn jẹ́ gẹ́gẹ́ bí ọ̀kan náà àwọn olùdarí tí ń darí ká sọ pé stéètì lápẹ̀rẹ̀ ilẹ̀ sàmù làwọn wa àwọn sọ pé kí wọ́n gbẹ̀sẹ̀ kíákíá àfáwọn àlè sọ wípé kí ìjọba ó ṣe kí ni o kó ti farabalẹ̀ dáadáa mọ̀ tí ẹ bá sẹ̀ lórí ìjọba èèyàn ní sáré máa ṣẹ́ kẹ́mẹ́kẹ́mẹ́ ọ̀rọ̀ yẹn ò jù bẹ́ẹ̀ lọ ẹ dákun mo dáhùn méjèèjì sọ yẹn tó àdìsí wo lọ́ bá kẹ̀ àyà wo lọ́ba kẹ̀ ọ̀sẹ́ni tá a lè kàtọ́ àláàrin àwọn àfa méjèèjì ọ̀sẹ́ni tá a tó kọ́sà ṣiṣẹ́ nu wọn. ẹnìkéni àwọn ẹnìkẹ́ sọ pé ẹja tètè gbẹ̀sẹ̀ rẹ̀ kánákáná ẹnìkẹ́ sọ pé ẹja jíjọ bọ́ farabalẹ̀ sọ ọlọ́run fẹ́ kí fitna ṣẹlẹ̀ sọ́díẹ́nsì ni pé ọlọ́run fẹ́ kí àwọn sọ̀hábà tí wọ́n kú lọ́pọ̀lọpọ̀ kó fi ṣe fitna ìjà bẹ̀rẹ̀ sí ní wáyé láàrin àwọn eh, ikọ̀ tó tẹ̀lé àwọn ẹni méjèèjì tó fi di pé ṣẹlẹ̀ sọ́sẹlẹ̀ ti kíni ọ̀sẹlẹ̀ tòtá lè fẹ́ sọ kó ti mistake tá a lẹ́sọ̀ pé kọ̀sọ̀ rẹ̀ torí tó fi sọ pé nìkan ṣe mistake náà dà ayẹnẹ tẹ̀lé lè yá ah, kò sí sáyà lọ fẹ́ kà ní abájísì lọ́sọ̀ fún àdéhùn sọ̀sọ̀ lásán ni ṣùgbọ́n àti ìṣẹ̀lẹ̀ yìí ó wà nù nǹkan tí máa ń dá wàhálà rẹ̀ lọ́dọ̀ àwọn èèyàn ní yìí pé nǹkan tó ṣe yí pé ẹni tó padà pa àfọwọ́ àmọ́ nínú abẹ́ ikọ̀ àwọn ẹni tí wọ́n wà pẹ̀lú àfọwọ́ àwọn àríyá nípa bẹ́ẹ̀ lọ́ba fi lọ lẹ àfọwọ́ àmọ́háwí àti gbogbo àwọn tí wọ́n tẹ̀lé wọn láàyè ìyẹn fẹ́ forí gbégbé kúgbe ni o wà ní yàtò bí láàyè ní dálé kọ́lá wọn bá àlejòlá kó kíyèsí wa o. ẹ rí wọn nígbà tí àfọwọ́ àmọ́r tí wọ́n fura pé ọlọ́jọ́ ń débọ̀ wọn lọ́sọ̀dọ̀ albaktori wọn ní àmọ́r sọ ní yọmọ fìfín wọn ní ọ̀wá ni òjíṣẹ́ ọlọ́run sọ wípé ẹnna àkẹrọ ṣẹ́rìbàtìn tẹ̀sírọ́bù hàmì lè túnìyà ṣẹ́rìbàtù lẹ́fà. ìdáhùn sọ̀sálà ń sọ fún un wípé ohun tó wọ́n mú kẹ́yìn tó wọ́n fi jáde láyé wàrà ni wàrà yẹn lòun ti wá mọ̀ yìí wọ́n ní bàbá àti bọ́ọ̀tà nìyẹn ọbọ̀ọ̀tà ọba bẹ̀rẹ̀ sí lọ já ibẹ̀ wọn padà pàṣẹ. ta ló wá pa àfọwọ́ àná ọ̀rọ̀ mọ̀lẹ́yàsẹ̀ ọ̀dì aláwọ̀tàlá wọn lọkùnrin kan lọ́pàá wọn ń pè ní abúlgádíà ẹ̀kọ́ rẹ̀ nìyẹn wọn ló gun ní nǹkan ní níbi ọrùnkún àfààfà ṣubú ló gun ní nǹkan lórúkún dá àfàà ṣubú báyìí wọn bá pa àfàà yẹn yẹn àwọn míín dẹ̀ lẹ́lòmíín ni ọlọ́run lọ́sà máa mọ̀ sí ń parẹ́ ṣùgbọ́n àmúrò bìnnà áàs wọn múrò ọlọ́run gbòjì sí ọlọ́run sallallahu wọ́sálìbàhù fìnnà náà mo sọ fún òun borí gbégbégbé ẹni orí ọjẹ kọba àjábọlé gádíà kọba àjẹ àbólé àmùsíyà ìwọn orí ọjẹ ike ẹni tó bí ipa àmọ́ọ̀rù ó ṣàgbákò ẹni ọjà dúkìá ti ń bẹ lára àmọ́ọ̀rù ń gbà wọn pa á tán iná làwọn méjèèjì ọwà ọlọ́run kọ́ bá ní ọdún sí afọwọ́ àmọ́ọ̀rù gbọ́dọ̀ ti lọ wọn níbi wípé ọ̀rọ̀ táwọn sọ̀sọ́ láńdó fi ròyìn الطيب المطيب هوني عمار رضي الله تعالى عنه وأرضاه ف... نعم حديث مين أبي أنه أنا أبا ولي جات والدي باب كيف أرد السلام أنه أنا دافع فبو لا في تداوم سلامك نعم حدثنا يحيى بن سليمان حدثني يحيى سمعون قال حدثني ابن وهب قال أخبرني حيوة أخبرني حيوة أن عقبة ابن مسلم عن عبد الله بن عمرو قال بينما نحن جلوس عند النبي صلى الله عليه وسلم في ظل الشجرة بين مكة والمدينة رجال عربي من أجلب الناس وأشدهم فقال السلام عليكم فقالوا وعليكم آه wọ́n ní bò ní ìdáhùn sálámà gbọ́dọ̀ àti máa dáhùn sálámà wọ́n ní hadakana yahya bọ̀nù sulaiman wọ́n ní yahya bọ̀nù sulaiman hadakana wí hadithi fún wa ní bọ̀nù wahabi náà sọ fún mi pé haiwa látọ̀dọ̀ ọkùnrin bọ̀nù muslim àyẹn náà fún mi ní rògbò alátọ̀dọ̀ abdullahi bọ̀nù am wọ́n ní radiyallahu ta'ala anhuma wọ́n ní baynama nahnu julusun 'inda an-nabiyyi sallallahu alayhi wa sallam wọ́n ní láàrin ìgbà tá a jókòó sọ́dọ̀ ànábì sallallahu alayhi wa sallam fi zilli shajaratin lábẹ́ òjì igi kan bayna makkata wal madina láàrin makka sí madina idh ja'ahu al-a'rabiyyu bílárọ̀ kò kan ti wá bá ànábì nìyẹn min ajlafi an-nasi wa ashaddihi min ajlafi nnasi wa ashaddihi kí ni tuma ajlafi yẹn ẹni tó gbọ́ jù nínú àwọn èèyàn wa ashaddihi tó bá rẹ̀ ń tó gbọ́ jù lọ gan agbèlọ sí kọ́ọ̀tù tèmi ní tún sọ pé mọ̀gọ̀ àti ẹ̀yìn tún níbo ní ṣe ń jẹ́ àgbẹ̀ tó fẹ́ ka ọfẹ́ ka lẹ́wọ̀n ni ọkọ̀ ọwọ́ mẹ́wàá tí wọ́n bá gbé kí ni ọ yà bóńkà bá pé twelve nǹkan kí ni ó sì. wọ́n lọ bá yẹn wá dé ẹ̀nà ajílá sí nẹ́sì wọ́n kọ́lá sálámù aleikum wọ́n lọ bá pé sálámù aleikum wọ́n ní fọ́kọ́lù wà aleikum ṣé wà aleikum ní bẹ́ẹ̀ mẹ́rin wà aleikum sálámù bẹ́ẹ̀ lọ́dọ̀ ti wa ṣùgbọ́n dájú pé wà aleikum ní sọ wọ́n ní wà aleikum torí àlàyé tí wọ́n ṣe lábẹ́ rẹ̀ túmọ̀ pé wà aleikum ní wọ́n ní wọ́n á dá lóhùn pé wà aleikum wọn ni àgbọ̀yé hadith yẹn ìtọ́sọ́nà wípé ní ẹ̀bá fẹ́ dáhùn sálámù àlà ahlil kitabi wa ghayril muslimina ẹ̀ ń lọ́jọ́ bá kàtàbíà kọrin yóò ti ń sápẹ́ àbíjù ní ẹ̀bá fẹ́ dá lóhùn sálámù tó bá sá àbẹ́ntí èsè mùsùlùmí mi ìyẹn dáhùn pé wa alaykum nítorí pé sálámù wọn sùtánì máa ń mú dání láàfin dáhùn lóhùn nídáhùn pé kí sùtánì ìpinnu wọn máa ń fẹ́ fà nẹ́bì tí wọ́n bá ti rí wọn fẹ́ asáàmù àlékà wọn wì ìpè yanni alimọ̀wòd ìpè ikú kọ́ máa jẹ́ tìrì ànẹ́bì ikú kọ́ máa jẹ́ tìrì ànẹ́bì kódà nígbà táwọn ẹni sọ́lọ́ lọ́wọ́ àṣálá tó lọ́wọ́ àlékún kọ́tẹ́ yà wá ìṣà lóhùn rẹ̀ kọ́tẹ́ wọn lọ́rùn. ilé wọn fi sọ yí ìdájọ́ yẹn kan àgbọ̀dọ̀ gbé lórí gbogbogbò tàbá fẹ́ sọ̀rọ̀ nínú nípa jàmáà gan a sọ̀rọ̀ nípa jàmáà ní ohun tó bá ogun wọn mu ṣùgbọ́n èèyàn kọ̀ọ̀kan ọ̀tọ̀ọ̀tọ̀ nídájọ́ wọn máa jẹ́. lẹ́sẹ̀ rí ìjọba ń sọ̀rọ̀ pé àwọn tí wọ́n sọ pé sàlàfíà ni àwọn pé sàlàfíà làwọn o àwọn tí máa ń le jù bẹ́ẹ̀ ni ẹni tó lé wa ẹni tó ṣe kí ni o ẹni tó rọ̀ wa. àrí bákan náà inú ẹni tá a lè sọ pé le ìyàwó àyíṣàjẹ́ kẹ́ mẹ́fà sáà sọ pé òun yẹn ti sọ̀hábà ìnà ẹni líle ni wọn. wọn lọlọpàá amúnijẹ amúnijẹ ewu ni òní bọ́m̀bẹ́ ìdá ti mú yẹn rẹ. anabi sallallahu alaihi wa sallam nígbà tí alikitaabi tó sálámọ sí pé assalamu alayka tó wí fún anabi sallallahu alaihi wa sallam anabi sallam dẹ dáhùn pé kí ni wà aleikum. farabi àwọn àìsàn dáhùn ọ̀rọ̀ pé ah wọ́n láàánà ah èpè tún máa jà ẹ́ ọkọ mi ni wọ́n bá rí bẹ́ẹ̀ òjijì ọlọ́run ní ẹ̀rọ pẹ̀sẹ̀ yá wá ìjà ó ní ṣé ẹ̀gbọ́n tó wí ẹ̀ lè gbọ́n tó wí rọ́dí ọlọ́run sàlà àjà òjijì ọlọ́run ní sẹ́yìn ní ọ̀gbọ́n tá ti dá lóhùn ìbá ti dáhùn. ilé ìdí Sheikh Albani rahimahullah ta'ala nígbà náà pé ẹnìkan lọ sí ìlú ìlọ Sheikh Albani nínú àwọn ọdún wọn yẹn ìgẹ̀ àwọn sàlẹ̀ bí alẹ́ kiri nínú ah ọlọ́run ní máa ń dẹ́ni tí ó lè yóò sì dẹ̀mí tí ọ̀rọ̀ bó ti já sí pé bí ìyẹn bá ti sàlàfíà ni àárẹ̀ ti ọ̀rọ̀ àti rẹ̀ tí ó ṣe kí ni o tí ó lè tashadud نصف أم المؤمنين بتشدد فلا هذا هيك أكو معلومين وقال آه ولي لكوكوني òun ni ìyàwó àyíṣà ẹ pé a máa ń rárá gba ọ̀rọ̀ ju rẹ ni lọ ìjọ náà ní àyè bẹ́ẹ̀ ẹbí gbọ́ mo ti fi dáhùn mo sọ pé wà á lè fún ti tó bẹ́ẹ̀ ni. sò dídé ní tọ́ba lè áṣọ ìsákèsí pé kọ́ jẹ́ lásán ni. dídé bá àwọn àmùyá ni àwọn àmù sọ́kùnmù nǹkan alálìkíni ọ alálẹ́ ọ̀nà òun á kẹ́ gbogbo àwọn èèyàn sùn pé kálá àǹtà sálàfí àǹtà mọ́tàṣàdì ata láwùlà mi yẹ kó sàlàfíà ṣé ìbá ti sàlàfíà ó lè jẹun sàtà yé mi ó sì ti jẹun sàṣàbí a lè rí lẹ́yìn tí èsì sàlàfíà bẹ́ẹ̀ pé tẹ́ bá lọ kó àwọn onísùnfí jọba àwọn kí ó sọ fún mọ̀lẹ́kà làwọn nù àwọn súnfí pé ìbílẹ̀ sùn làwọn kẹ. ara ẹ̀ wọ bẹ́ẹ̀ ọ̀rẹ́ ni àwọn tí mo ṣe dáadáa ni wọ́n jẹ́ káwọn alùsùn ẹ̀ máa ta sáwọn ọbẹ̀ ẹ̀fẹ́ ẹ̀rì mùtàṣáde ẹ̀rì kí ni ọ ẹ̀rì mùtàṣáyìrì láàrin wọn. ìgbà tó wá ti jáde pọ̀ rọrùn bẹ́ẹ̀ kí la fẹ́ fàtàrà aláàbò. sùúrù fífi ẹni tó bá jẹ́ yàní sunni sàlàfì ọpọlọ rẹ gbọ́dọ̀ pé gan. ọbákẹ́ ti gbọ́rọ̀ wá ọ ní sáré wọn náà jù ní pé tó bá lé tí kò sẹ́ni tó lé nínú ẹni tí tí ò ṣe sún nẹ̀nẹ̀. ohun tó bá fi lè yẹn láti kí ni ọ láàfin láláì. nígbà tí àwọn àìsàn tí wọ́n dẹ̀ sàlàyé fún ọgá ìyàwó àṣà ẹ̀rọ pẹ̀sẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ òní wọ̀ nkẹ́ akọ̀sọ̀ bá ní sílẹ̀ kókó bá wọ̀ nkú láì fi bá ní. àgbò tó sọ wípé tọ́jú yìí gbólóhùn tó wù yẹn náà àwọn náà ti dá lóhùn ní déédéé rẹ onídìí kéèyàn tó fi ìpè kún fún mọ́ gbogbo àwọn kẹta máa yẹn jù náà nìyẹn. ọ̀rọ̀ yẹn ti kílẹ̀ adìẹ bẹ́ẹ̀ sọ wọ́n bá wọ hadith ọjọ́ ìtọ́sọ́nà ẹ̀ bá ti dáhùn sálámọ̀ fún àlìkìtàbí ẹni tí ìbá ti mùsùlùmí báyà kan rí yóò ní àbí owó súnṣe kan èèyàn sọ fún pé wà á rí ìkò mo lè yẹn máa fi dá lóhùn nítorí pé ìpè ni wọ́n sábà máa ń fẹ́ àwọn mí-ín wọn lè kọ́ sáàlẹ́kù sàlẹ́ ẹ ń dọ̀rọ̀ dẹ̀ ti rí ẹ̀ yọ ọ́ àlékún àkókò mọ ohun tọ́jú ọbẹ̀ yóò ti já dédé ìpè kan mẹ́ lókè lọ́hùn yẹn mo ti já dédé ìpè kan lókè lọ́hùn yẹn wà àlékún ó ti parí gbogbo ọ̀rọ̀ ó rí kíní ìyàwó ọmọdé wọ̀ bá kò ṣe wàhálà rárá. حديث يميل هذا يقول لا تداوم سلامه قال حدثني حامد بن عمر حدثنا حامد بن عمر قال حدثني أبو وارث عن أبي حمزة سميت ابن عباس إذا يسلم إذا يسلم عليه يقول وعليك ورحمة الله. آه أنا حامد حدثني حامد بن عمر حامد بن عمر حدثني حديث عن أبو عوانة قال أصد أبي جمرة ما قال عبد الله بن عباس رضي الله تعالى عنهما إذا سلم عليه ثم بس سلامه يقول وعليك ورحمة الله مالا جويني وعليك ورحمة الله يعني وعليك السلام من سمارة أنا المسلم المسلم عليه يرد بأحسن مما سلم عليه وقال السلام عليك لكن لن يعز عليك ورحمة الله خير بوفي كان لي ثم قلت سلام ينبه موزي فاتمة يعني وعليك السلام ورحمة الله àdéhìí tó wà nígbẹ̀yìn yìí súnmọ́ fóun ṣàlàyé rẹ̀ náà. kọ́lá abu abdullahi قال رجل السلام عليك يا رسول الله قال وعليك السلام ورحمة الله آه أنا أبو عبد الله أنا قال قيلة. قيلة أنا قالت قيلة أنا قيلة يا أصلاحي ọkùnrin kan ní asalaamu aleyka ya rasulallah adiri asalaamu aleyka ya rasulallah aláṣẹ ọlọ́run kọ máa bá rẹ òjíṣẹ́ ọlọ́run wọn náà nàbí dá lóhùn pé wa aleyka salaamu wa rahmatulahi ha kàtẹ ní wọn ní hadith mu'allaqun ni bisigat al-jazm ha ṣùgbọ́n sanadu rẹ látàkàbí ẹ̀rí pa sọ bẹ́ẹ̀ ìyẹn lè dá yẹn lóhùn bẹ́ẹ̀ dáadáa wọn ah, ni salamu aleyka tó ń lọ wà aleyka salamu wa lèwi. hadith mi lábẹ́rẹ̀ ọ̀bì yẹn pé ọ̀rọ̀ ti di mélòó ó ti di méjì ọ̀rọ̀ àkọ́kọ́ báyìí pé kẹfẹ́rí lọ sálámù sí yẹn kí n sọ pé aleyku <clears throat> ẹni tó sálámù sọ pé asalamu aleyka kí n dàrú pé wà aleyka sálámù wa rahmatullah náà. حديث مين حدثنا عبد الله بن مسلمة حدثنا عبد الله بن مسلمة قال حدثنا سليمان بن المغيرة عن حميد بن هلال عن عبد الله بن صامت عن أبي ذر قال أتيت النبي صلى الله عليه وسلم حين فرغ من صلاته فكنت أول من حياه بتحية الإسلام فقال وعليك وعليك ورحمة الله ممن أحنت قلت من جفال آه، وعن عبد الله بن مسلم حدث عنه حديث بن سليمان بن المغيرة أعتقد حميد بن هلال أعتقد عبد الله بن صامت أعتقد أبي ذر أبي ذر البخاري رضي الله تعالى عنه كن ملوكا النبي صلى الله عليه وسلم حين فرغ من صلاته ما tó parí فقلت أول من حجاه بتحية الإسلام wọn lè mi làkọ́kọ́ ẹgbẹ́ islam wọn là níbi wàá pé wà àlééká àn ẹni kó ti méjì tí kò sí sàlámù yẹn bẹ́ẹ̀ ti pa ti mọ́ àrẹ ti gbogbo sọ àdìsí wàá sọ sí muslim àrẹ ti tó ni o wọn ti jọrọ kẹta akàfó tókè níbẹ̀ tí a ti dá padà àrẹ kẹta ń sìn wà àlééká wà rahmatulahi mímani ìyẹn ní kọ́lá àfẹ́ ọlọ́run kọ́ máa bá wọ náà àtikẹ́ rẹ̀ láti bò ó ọlọ́run wa sọ pé mi ń jìfà láti di fámìlì yẹn jìfà láti ìdílé yẹn lòún ti wá. àgbẹ̀yìn dábàá nù hadith yẹn Imam Nawawi rahimahullah wọ́n ní bẹ́ẹ̀ bá sọ nígbà tí yẹn fẹ́ dáhùn sálámù pé wà alayk ó gbé e náà lẹ́yìn lẹ́yìn àtúfà yẹ kò tẹ́ di káwọn náà jẹ́ wá ṣùgbọ́n ohun tó gbajúmọ̀ ẹjẹ́ á bíi mọ́lẹ̀ dáadáa o ohun tó gbajúmọ̀ nínú àwọn ìṣesí rẹ̀ sallallahu alaihi wa sallam ohun tó gbajúmọ̀ nínú àwọn ìṣesí àwọn ẹni ìṣáájú rere òun ni kéèyàn dáhùn sálámọ̀ ní pípé pérépéré kéèyàn sọ pé wa alaykumus salamu wa rahmatullahi àbí aw wa rahmatullahi wọ́n bá rọ káàtó wọn ló gbajúmọ̀ torí bẹ́ẹ̀ ká sọ dáadáa á gbé ọ̀sẹ̀ gbà wá rẹ̀ ọ̀bẹ̀ tìyẹn lọ́pọ̀ jù tó sì wọ́pọ̀ jù. حديث ميتوني لدى إداو سلامة قال حدثنا عبد الله حدثنا عبد الله قال حدثني الليث قال حدثني يونس عن ابن شهاب أنه قال قال أبو سلمة إن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم يا عائش هذا جبريل وهو يكره عليك السلام قالت فقلت وعليه السلام ورحمة الله وبركاته ترى ما لا أرى تريد بذلك رسول الله صلى الله عليه وسلم حديث يمين nípa bó láti dáhùn sálámà sálámù eléyìí tí wàá nìyí látọ̀dọ̀ ta ló ti wá o first person tọmọ pé mi mọ kọjú dà ọ tẹ́lẹ̀ lájọ ń ta síra wa wọ́n tún á mú tẹni ẹlẹ́ni wá sí etígbọ̀ wa bó o láàtú ṣèṣì yẹn o ẹ̀rí pé kéwù mi tún ni. ọ̀nì hadassah ni abdullahi abdullahi sọ orí hadithi wa ọ̀nì aláyé ìyẹn náà sọ fún mi ọ̀nì yóò nù sọ fún alásọ̀dọ̀ ibn Shihab ọ̀nì abu salamata wọ́n ní sẹ́rí Aisha radiyallahu ta'ala anha wọ́n ní òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam pé yá Aishu hada ismu murakhab tàkìmù lọ́sẹ̀lẹ̀ yẹn lórí lọ́gàtì mọ́lá yẹn tẹ́lẹ̀ alẹ́ dìgẹ́ ti àlà lọ́gàtì mọ́lá yẹn tẹ́lẹ̀ lórí èdè ẹni tí ò retí táàmù rìbùtọ̀ tó parí kéwù yá Aishu ẹ ti rí bẹ́ẹ̀. ṣùgbọ́n bá lórí lóga mọ́ọ̀yọ̀ ntẹ́sẹ̀ ẹni tí bá ń retí tá tá mọ̀rùbútọ̀ yẹn wọ́n sọ pé yá Aisha lásán tí ò ní tá mọ̀rùbútọ̀ yẹn nínú. ẹ̀rí yàwá Aisha gan wọn mọ̀rọ̀ ìwà rọ́jà lọ́tà láǹdà wọ́n ní sẹ́rí ọlọ́run Aishu wọ́n ti sin kéwú kọ́lá lukuma wọ́n ti sin kéwú kọ́lá aishu wọ́n ti sin kéwú níbi nìdá lásán làátí sí bẹ́ẹ̀ ní ẹ̀ bá kọjú láyẹ̀ tó fẹ́ pé yẹn làátí gbólóhùn yẹn. anabi sallallahu alayhi wa sallam ọwọ́ ni yá aishu mùkẹ́wọ́ aishu hàdá jìbìrì jìbìrì lónìí yóò jìbìrì lómàtí nìyí. wọ̀húwa yẹ́kìrọ́hù àlékí sálámà ọmọ nǹka sálámà fún ọ ń sálámà sí ọ subhanallah kọ́lá ah yàwá ìṣàwárí fakultu wa sálámù wa rahmatulahi wa barakatu àti mo ti dáhùn yẹn. kálá àti ọlọ́run bá ti kẹrin àti rẹ o òjijì ọlọ́run tó tún mi sára ara. òun rí ibùdó mi ò rí ojú wà ju ojú lọ lóòótọ́ yàtọ̀ sójú àwọn àwọn àjẹ àtúntò àbáwọn ojú tí òní yẹlẹ wo. kára mọ́ la rárá bá a ti jọjọ́ pàdé ìyàwó tó níbí ilé ìjìnlẹ̀ ìlú wa máa rí ohun tí rí nẹ́bí bẹ́ẹ̀ ẹ̀rí wọ́n ní dábàá wo hadith yẹn. ṣùgbọ́n ẹjọ́ ayọ̀ kan yìí mọ̀ tọ́lá mọ́rọ̀ díẹ̀ wá nípa Aisha radiyallahu ta'ala anha ẹjọ́ hadith yẹn mọ̀. حدثنا روح بن عبادة قال حدثنا بسام قال سمعت معاوية ابن قرة قال قال لأبي يا بني إذا مر بك الرجل فقال السلام عليكم فلا تكل وعليك كأنك تخص بذلك وحده فإنه ليس وحده ولكن قل السلام عليكم. ẹni wá tó ti wá padà kékeré tó tún ti bọ gbogbo èyí tá à ń ké bọ̀ láti gbà yí mọ́lẹ̀. ọ̀nì mọ́tò mẹ́rin sọ kójò sọ fún wa o kéèkọ́ tiẹ̀ ní mọ́tò. hajj kan náà ọ sọ fún ọ ní rọ́ọ̀ṣù bùnà ọ̀gáàdà yẹn náà sọ ní pásítọ̀ ó ní mo gbọ́ màáwìyà bùnà kúrọ̀ màáwìyà bùnà kúrọ̀ lọ́pọ̀lọpọ̀ ọba ìgbọ̀n pété àdìyìn ni bàbá rẹ̀ ló súnmọ́ kọ́ jẹ́ sọ̀hábì wọ́n ní bàbá mi sọ fún mi pé yá bùnà ìyá ìwọ ọmọ ọmọdé yìí ìwọ ọmọ mi ọ̀wọ́n yìí ìdààmú rọ̀bì ká rọ́jò mẹ́ni ká bá kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lọ́wọ́ pé asalaamualeykum fọlá àtẹkùlù àlè wọ́n ní má dáhùn bẹ́ẹ̀ o kàánẹ́ka tẹ̀kọ́sùfù ìdálẹ́ka wàhdà bí ẹni gbóhùn nìkan lọ dá sálámọ̀ sáájú bẹ́yẹn nìyẹn fa iná wúlẹ̀ sá wàhdà lórí kìí sóhun nìkan wàlákin kòl asalaamu aleykum. ẹ ọ̀fẹ́ tẹ ẹ mọ gbé ẹ sáwọn fẹ́ràn kí bàtà tí ì dùn sí kí ni o ìjọba lóyún mẹ́rin mọ̀ tẹ́lẹ̀ ọ̀yàn kí yẹn ló pọ̀ jù kọ́ máa wá ní asalaamu aleykum yẹn ló pọ̀ jù kọ́ máa jẹ́ asalaamu kékeré tí ò sí yẹn náà o káwọn àdéhùn yẹn ti lálàáfíà àwa padà síbi àdéhìsì sànà sọ̀sọ́lámù fẹ́rẹ̀ àyíṣà ní jìbìrìlù ó ń sálámù sí ìyàwó àyíṣà ni mo wá dáhùn pé wa alayhi sàlámù wa rahmatullahi wa barakatuh àlàáfíà ọlọ́nkọ́ máa jẹ́ ti jìbìrìlù náà àti kí ọlọ́run àtàwọn orin àjẹjẹ tán ìbùkún rẹ̀ bẹ́ẹ̀ sì máa ń tù sí ní ànábì rí ohun tẹ́mi ò tó rí ẹ̀ wọ́n alágbọ̀yẹ̀ mashru'iyyatu irsali salam àti ọba sẹ̀rí àmọ́ tọ̀nà ìyẹn lè sẹ́ndì sálámọ̀ sí yẹn wọ̀nyẹ́ ti bọ̀ ala rasul ó sì pinnu ẹni afẹ́ni tá a bá rẹ́ ìdá tahammala tọ́bi ti gbà á pé ń jíṣẹ́ á ní yóò bá lé kọ́kù kó mu dé ti gbẹ̀ nìyẹn o nígbà máa mú lérè nìyẹn o lè anahu amana ẹ bá ní káwọn aráalé o ẹ bá ní sálámọ̀ sí wọn o. ẹtikẹ́tì bẹ́ẹ̀ àmánà ni àgọ́yé kejì nù hadith yẹn a máa tún rí níbẹ̀ istihbab raddi salam ala al-muballigh ọ̀rọ̀ míì tuntun bẹ́ẹ̀ lábẹ́rẹ̀ nìyẹn ṣùgbọ́n kọ́ ẹ̀ nù hadith yẹn ó ṣe ṣe ká tún padà láwọn ẹ̀gbá wa míì tí ó pàápàá jùlọ tá a bá lọ ka tírà di sheikh barjis rahimahullah tí wọ́n ṣe nípa ọ̀rọ̀ nítorí ṣe pẹ̀lú ọ̀rọ̀ sálámà odidi tírà ni. a kàn àwọn àlàyé yẹn bẹ́ẹ̀ tí ó tún kú jù báyìí lọ. òun nígbà fẹ́ ká dá ẹni tó mú sálámà ẹni lẹ́ni wá yẹn ká dá òun náà lóhùn. gẹ́gẹ́ bí mọ́mù nẹ̀sà yìí ṣe gbé e jáde látọ̀dọ̀ arákùnrin kan nù bani tẹ̀mí yẹn anahu balagha nabiya salama abi salamu bàbá rẹ ó mú dédì gba nẹbi nígbà tá nẹbi ọwọ àdáhùn salamu ó ní wà àlẹyìká wà àlẹ àbíyíká salam kò sí yé rárá wà àlẹyìká ìyẹn ní kálá àfi ọlọ́run fún ọ̀gẹ̀ tó jíṣẹ́ wà àlẹ àbíyíká salam àti bàbá rẹ náà àwọn adìbẹ kàwá tó wá wo hadith yẹn á tún rí nǹkan bẹ́ẹ̀ fi fadilatun zahira li Aishata radiyallahu ta'ala anha ọlá tó tóbi ti ń bẹ fún Aisha radiyallahu ta'ala anha ọ̀rẹ́ ìfẹ́ kọ́ bá aláwọ̀ tó ha ṣíà ọlọ́run kọ́ bá ní bójú àwọn ṣíà jẹ́ Aisha fi náírì àǹtà lẹ́sàbí mọ̀ lọ ìpè kọ́lọ̀ kó bójú wọn jẹ kọ́ bá a kọ́ bá a. àyíṣà ni ọ̀la kọ lẹ́yìn ọ̀bá lọ́la jìbìrì lù mà. tó wà lóṣù ẹ ànábì bá ń sálá náà síyàwó rẹ jìbìrì lù. sani àyíṣà àyíṣà hiya al-mubarra'a min fawqi sab'i samawat. ọlọ́run fún àyíṣà mọ́ wípé ìsáfẹ́wò lókè lókè gan lórí pé látijọ́ yẹn wá títí ayérayé ẹ̀ńtọ́ bíi tẹnu ẹ̀ jáde tó fi àyìnṣá lọ́dọ̀kọ wọ́n wá ká fẹ́ẹ́rù wọ́n ti kẹfìrí ni ọ́ lèmọ́dà lẹ́nu lọ́hà tàbára kàwọ́ tààlà tọ́lọ́wọ́ ọba àdìgbọ́lá ànzàlà bàrọ̀ àtàhà min fawqi sab'i samawat tọ́lọ́wọ́ ti di sọ́ọ́ kalẹ̀ pé ẹni mímọ́ ni àyìnṣá kì í sí ọ̀dọ́kọ̀ọ́ min fawqi sabi'i samawat látòkè sánmà lọ. Aisha radiyallahu ta'ala anha ọmọ àfáàgbà olódodo ẹni ńlá khalifa òjijì ọlọ́run sallallahu alaihi wasallam tá a mọ̀ sí ọba abdullahi ibn abi kuhafa alukoroshi ya kureshi gani Aisha. ọmọ mílíọ̀nù ìyá gbogbo àwọn onígbàgbọ́ òdodo ni ìyá gbogbo wa ni ọwọ́ ajẹ́yàwó fànẹ́bí sallallahu alaihi wasallam akọ̀wé nìsa ìlùkùnmọ̀tì alàlẹ́sẹ̀lá pẹ́. nínú gbogbo àlẹ́ ọmọ yìí ẹ̀ńtọ́ gbàgbọ́ yẹ́sì ju àyíṣà ní nàmbà wán. nínú àwọn obìnrin o níbẹ̀ náà lè wọ́n yẹn náà gbàgbọ́ yẹ́ ju àyíṣà. ẹ̀rí ìyá rẹ̀ wọn ń pè ní Ummu Ruman bintu Amir bin Uwaymir àyíṣà máa fi hijrọ́ àti ká sọ pé ìyá àti bàbá rẹ̀ wọ́n mú sí hijrọ́. Ànábì sallallahu alaihi wasallam wọ́n fẹ́ yà wá Àìṣà radiyallahu ta'ala anha. wọ́n tó di pé wọ́n ti hijrọ́ lẹ́yìn ìgbà tí Khadija radiyallahu ta'ala anha tí wọ́n jáde láyé. wọ́n ní fífẹ́ yẹn wáyé ṣáájú hijrọ́ bí oṣù bíi oṣù mẹ́ta sókè ìgbọ́n mẹ́wàá àwọn míì sọ pé ọkọ ọdún méjì tí wọ́n ṣe hijrọ ṣùgbọ́n anabi sallallahu alayhi wa sallam wọ́n wọlé tọ̀ yàwó àǹṣà gẹ́gẹ́ bí ìṣelọ́kọláyà pẹ̀lẹ́ ni ní oṣù shawwal ní oṣù shawwal ẹ̀yà tó kéwú mbẹ ẹ̀ mọ̀ pé shawwal wọ́n ní ẹ má fẹ́ yàwó mbẹ nínú àwọn oṣù tí wọ́n ní ẹ má fẹ́ yàwó ni ìyàwó àǹṣà ti máa ń sọ pé ìgbéyàwó rẹ wá ní bùkún tó gbéyàwó àwọn gbàyẹn là ń sọ sọlá wọn lé tàwọn ààrẹ àníṣọ ìyẹn ni pé wọ́n ti lọ́kọ ní ọdún kejì nígbà tí wọ́n ń bọ̀ níbi ogun bádàrí wọ́n ní àwa àyìnsá jẹ́ kí ni ọ wọ́n ọmọ ọdún mẹ́sàn-án gbà rí tọ́ ẹlòmíràn ní ha ọmọ ọdún mẹ́sàn-án bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ká tètè fẹ́yàwó ni ká tètè lọ́kọ ni èyí tó wọlé àjálù ni àrélù ni ń káwùjọ bàjẹ́ tó wọlé tìwà jẹ́jẹ́ ìṣesí àwọn ẹni ìṣáájú òun ni ìpètè níyàwó ìṣesí àwọn ẹni ìṣáájú eré òun ni tètè lọkọ gbogbo àwọn ẹni tí wọn sì ń gbógun tì í àṣetáàní ni wọn ṣùgbọ́n kò sọ́nà tí wọ́n lè fi là á mọ́lẹ̀ tí wọ́n sọ pé ànábì là hẹ́ẹ̀tì ju kí wọ́n máa takò súnà rẹ̀ lọ ẹ má gbàgbé nípa ní sọ̀sọ́lá ní ẹni tó fẹ́ ẹni tí ọjọ́ orí ẹ̀ kéré là nẹ́bi wa ẹni tí bá bí wá ń gbógun tì í ajá sí pé ń takà nẹ́bi sallallahu alaihi wasallam. èyàn lè fẹ́bìnrin tí o ti sèbà sẹ́sàn náà kùránì fìdí ẹ̀ múlẹ̀ nígbà tó tọ́lá ẹ̀ ayà kẹlò ayà kẹ ìwà ni máa ń kà wàláhi yẹ̀kísínà mí nàlẹ́ màhìí àwọn obìnrin tó ṣe wípé wọ́n ti já kàn níbi ìsinmi ẹ̀sùn sàn ìmìrìtẹ́bìtì. ẹ bá ń ṣe méjì tàbí yóò ṣe àbí kò ní ṣe níbẹ̀ yẹn ó dọ́gbọ́n kéwú ń bẹ̀ yẹn pé ọmọdé ni ẹ lè fárúgbó náà tó bá ti láìkẹ̀. wọ́n sọ fáwọn ará lẹ́nu pé ìyá kẹmọ láìkẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí bẹnu àtẹ́lù à. ọba ti láìkẹ̀ kọ́ bá jẹ́ pé ìyá rẹ̀ kí ni pọ́blẹ́mù bẹ́ẹ̀ bá ti nífẹ̀ẹ́ rẹ̀ bẹ́ẹ̀ bá ti nífẹ̀ẹ́ ara yín. torí àyà yẹn ó sọ wọ́n ti jáde àlejò ìrìnàjò tẹ́bi tún tẹ́ bá ń fi èméjì sí àbí yóò sí àbí yóò ní ṣe fàáyì dàtò fún ná kàlá sàtò àṣùwò ẹ má wulẹ̀ retí pé yóò ṣe menstruation oṣù mẹ́ta ni tó tùgbà mẹ́ta bá ti pé kàlá kọlọ̀fẹ́ lómi ìyá arúgbó kó tó lọ sí kí ni o kọlọ̀fẹ́ lómi. wọn kò tirẹ̀ ọmọ ẹgbẹ́ kọ̀sá arúgbó wáyé arúgbó lówó ọ̀fẹ́ ẹ bá ti ní ìta ara yín ẹjọ́ ọlọ́wọ́ àtàwọn èyí tó ṣe pé wọn ò sì ṣe kíni o wọn ò sì ṣe mẹsọ́sán ìdájọ́ kan náà ni ó yàn tó yẹn lè fọmọ pé ní sí. lọ́dọ̀ àwọn ẹni tí wọ́n mọ̀ nípa ara obìnrin náà ọkọ ọdún méjì àdìmọ̀yé tóbìnrin bá ti ṣe bá lò ó ti tó fẹ́. tọ́ ọ̀bá tí wọ́n jẹ́ ọ lọ lé ọkọ ìwọ jẹ́ ọ lọ bí wọn ló sì fẹ́ ìwọ lọ fúnra tiẹ̀ báyìí tó bá lò ìbálò dẹ̀ ni wọ́n bá ti lágbára rẹ̀ ní àlè fọdún gbé gbèdéke rẹ̀ wá wọ́n á ní lọ́pọ̀lọpọ̀ gbà nìyí ọkọ̀ ọdún méjì tó bẹ̀rẹ̀ ó fi ṣe kíni o tí ó fi ṣe menstruation yóò ó lè lágbára àti gbé ọkùnrin báyìí ó kò ti tó. ẹgbẹ́ tí a bá wo ìgbéyàwó Fatima thirteen sí fifteen sọ́sẹ́ àlè ọmọ twenty three rọ̀jà lọ́ọ̀tà làánìkùmọ̀ ìgbéyàwó Umm Kalthum tọ́fẹ́ dání o tọ́fẹ́ Umar ìyá ọmọ àlè radiyallahu ta'ala anhuma òun náà kàtìn káàbà tí a sọ yìí pé nígbà tá a fà ọmọ ọ̀rọ̀ jáde báyìí kọjú tí wọ́n jáde báyìí kọjú ọmọ sẹ́wọ́n ti yẹ sí lọ́nà yìí. kódà fáwọn àzùbẹ́ yẹn ọmọ òjọ́ wọ́n fà bọ̀bọ̀ ẹni bá fà fún kẹ́ sọ yìí pé tóun bá kú yóò jogún òun. eléyìí tó yà yín lẹ́nu díẹ̀ ọmọ òjọ́ ẹ̀ lè fà fọ́kọ náà yọkàn ní sùúrù fún tí ó fi tó máa ṣe ìbálò fún ni jù bẹ́ẹ̀ lọ torí bẹ́ẹ̀ iléyàwó ni ọ̀wọ́ ọ̀kèké wọlé ayé torí ẹsẹ ẹmí ìtẹ́tí sí wẹ́rẹ́wẹ́rẹ́ dáhùn yẹn tọ̀wọ̀ báwo lè fi òde fúnra rẹ̀ ni so asinu gẹ́gẹ́ ni kó yá kẹ́mẹ́kẹ́mẹ́ ọjọ́ orí ò ní gbèdéke o láti ẹ̀ lọ́kùnrin ní ìdílọ́kùnrin bá ti gbé fifteen years àti tó fẹ́yàwó náà nítorí parí twenty rẹ̀ nígbà tí afáwọn Abdullahi ibùnà ọ̀nà ọ̀dẹ̀ ọlọ́ọ̀kú tààlà àníkúmọ̀ wọ́n fẹ́ lọ sójú ogun òjíṣẹ́ ọlọ́run wọ ọjọ́ orí wọn wọ́n jẹ́ fourteen òjíṣẹ́ ọlọ́run dáhùn padà wọ́n tọdún tó tẹ̀lé báyìí wọ́n bá tún láwọn ológun ó di fifteen òjíṣẹ́ ọlọ́run gbà wọlé kájọ tí wọ́n gbàgbé ìṣẹ̀lẹ̀ àwọn àwọn bàní kúrẹ́sọ̀ sallallahu alaihi wa sallam àwọn ẹni táwọn sọ sọlá tí wọn fẹ́ panu wọn nígbà wọn ti wára wọn yára wọn wò ẹlòmíì lè má pé fifteen tí ó ti ní irun níbi tó yàtọ̀ sórí òun lè ti balaga nìyẹn gbogbo àdùbá ti ń ṣẹlẹ̀ láwùjọ àìkú tí mo tẹ lè fi dè mẹrẹ ju yára máa fẹrẹ ní lọ ọsọnà kẹ̀kẹ́ bí ọkàn náà àwọn afáwọn nígbà tọmọ bá ti jẹ gbogbo oúnjẹ tó yẹ kó jẹ tó bá ní ìdí ìtọ̀hún yẹn náà tó lè fún ní ìwọ bàbá rẹ ọ ò lè fún un bí ọba ti wá gba ìtọ́ yọ gbọ́ yàrá mu. ẹ̀yin kẹ́kọ̀ọ́ èèyàn sírìọ́sì tẹ́lẹ̀ náà ni èèyàn ní kéèyàn má kẹ́kọ̀ọ́ bá délé ọkọ nǹkan tọ́ta kò àbẹ́ni tó ti ní àwọn nǹkan má kẹ́kọ̀ọ́ àbí ẹ̀kẹ́ ló súnmọ́ kó tiẹ̀ fi lára balẹ̀ púpọ̀ jù. tòtòrí bẹ́ẹ̀ mọ̀kẹ́ ya lọ bẹ̀yẹn ni kì í ṣe bẹ́ẹ̀ mọ̀fẹ́ lọ ohun tó wá jẹ́ ń ya lọ òun ni kó lè máa rìn ọlọ́kàn pé ọmọ ọdún mẹ́sàn-án àti igbó lẹ́yìn náà ni ọdún mẹ́sàn-án yàtọ̀ ọdún mẹ́sàn-án èyí ṣe bí irú àwọn ọmọ ọ̀sẹ̀ tó ti jẹ fúfú àtẹ̀bà tó wá kiri mọ́lẹ̀ tí òjú pín ní sí báyìí lọ ìṣirò eléyà o. àwọn ọdún mẹ́sàn-án yìí gan ní ẹbí lọ fi gbé ọmọ sẹ́wọ́ntì mi ẹnu máa ya yẹn o. ìmáàmù Ṣáfi'í rahimahullah wọn làwọn ọmọ jáde kan tó ṣe pé jáde ni wọ́n fi ìyá àyà ṣe mọ̀ pé ìrẹsì di mẹ́ta àbẹ́ sì gẹ̀ẹ́sì ìyá ìyá twenty one years lọ́jọ́ orí rẹ̀. ẹ̀jẹ̀ aṣọ bí tẹ̀yẹ ṣe rí ìgbà tó di ọmọ ọdún mẹ́sàn-án ọkọ ọsẹ menstruation ó sì lóyún fọ́kọ rẹ̀ ó bímọ lóṣù mẹ́fà ọmọ rẹ̀ lẹ́yìn ìgbà tó ń ẹ̀kọ́ ọdún mẹ́sàn-án òun náà ti menstruation ó bímọ fọ́kọ rẹ̀ oyún oṣù mẹ́fà náà dẹ̀ one ìsèǹtì láàrin àbá àwọn Abdullahi ibùn Amr ibùn al-Aasi láàrin bàbá àtọmọ ọdún méjìlá níbẹ̀ láàrin ọdún mẹ́wàá náà ọdún mélòó ni bàbá fi jọmọ ẹ lọ ọdún méjìlá sí mẹ́wàá náà náà. lórí bẹ́ẹ̀ tó o bá ti ní ohun tí wàá fi ṣe àríṣìkì ẹ̀ máa wà nínú ẹjọ́ ẹgbẹ́ ẹ̀wọ̀n légbèlégbè légbèlégbè kìnnì. ọba ti lè fẹ́ ọba ti lágbára rẹ̀ kọ́ fẹ́ ọ̀fẹ́ kọ́dọ̀ ọ̀rọ̀ táwọn olùmọ̀ sọ pọ̀ lórí ẹ̀ òun la lọ kó dálẹ̀ nígbà ọ̀rà lánàá àbíjẹ́ ta tiẹ̀ ni. sọ torí bẹ́ẹ̀ kọ́lọ̀ wọn bá lè kẹ́ra kó kó kí èsì àkásọ́ra ẹni pé wọ́n gbé ariwo burúkú yẹn jáde nípa ìṣẹ̀lẹ̀ ṣíṣèṣì yẹ̀rìmàdì yẹ̀rìmàdì ló tí wọn náà wá wípé àwọn obìnrin náà fẹ́ ibi wọ́n ń tì í lọ náà ni àfẹ́kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ kékeré wọ́n ń wé sí obìnrin wọn bẹ́ẹ̀ àtẹni tó yára àtẹni tí ò yá tí ọba kẹ́kọ̀ọ́ yọ kẹ́kọ̀ọ́ bí ọba yóò kò ní ó yóò kò ní kò tó kọba kọba àyà kọba àpẹ èyí orí ọjẹ mbẹ náà làwọn afáàmà sọ pé gbogbo ohun tẹ́lẹ̀ máa kà ní sylviat tó wà ní kéèyàn tètè lọ́kọ̀ àbí tó tètè láyà ń bẹ́ bí kéèyàn pẹ́ náà kátó àti àdánwò tó tún wá wà mbẹ òun ni pé bí èèyàn bá pẹ́ ọmọdé ẹ̀ lẹ́ẹ̀bi tẹ́ẹ̀ fi sinmi ẹ̀ sì tẹ̀lé lànà nẹ́bì nìyí

tẹ bá ń sọ̀rọ̀ òbí báyìí tó dàtọ̀ tiẹ̀ nínú ìtumọ̀ sí ẹ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi ẹ jẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi. ọ̀rọ̀ obì là ń sọ tó àsìkò tí wọ́lọ́run yẹn lè máa tẹ̀lẹ̀ tí sẹ̀ǹkẹ̀ yẹn máa wà lẹ́mìí ó ti rí kọjá. kò ní máa sílẹ̀mì rẹ̀ dàbí aláràmọ́ gan. tó náà ní wípé tàbárọ̀ kàlà ẹ wàá ní lẹ́yìn níṣẹ́ lọ́wọ́ sọ̀rọ̀ kí ọmọ bẹ́ẹ̀ yẹn ju kí n kó gbogbo gàgá kàtìkàtì yẹn wẹ́rẹ̀wẹ̀rẹ̀ tó ń wí kí n gbá àdánù. nípa ọ̀rọ̀ ya wáyé ìsàpè ọmọ tọ̀nọ́tọ̀nọ́ ọmọ kògbókògbó wà láì gbèsè kògbókògbó lẹ́yìn ẹ̀sìn yẹn ọbẹ̀ tó àwọn seventeen tọ̀dọ̀ yín dáadáa. àná èmi gẹ́gẹ́ alára mọ gẹ́gẹ́ ní ẹ̀rí fúnra ara mi mo ti sọ lọ́pọ̀ gbàǹjòkó yìí. nígbà naam naam ọmọ kan tún bẹ tí wọn ṣe kíndùn wa níbi táwa wọn sọ pé yòówù ti bí twelve ọmọ ọdún mélòó ni ìyá rẹ oní twenty seven mọ wá fi ọmọ ẹgbẹ́ wá sàlàyé bí ìyá rẹ ti ń bímọ wọn ní bẹ́ẹ̀ wọn ní yòówù ọdún kọ̀ọ̀kan ọmọ kọ̀ọ̀kan ọdún kọ̀ọ̀kan ọmọ kọ̀ọ̀kan.

wọn bẹ dá òṣèlú àmọ́ ẹ̀ láti ní wọn ní ìdílé wọn wà ní màá rẹ̀ wàláì gbogbo wa ní kẹyẹ máa ń ṣẹlẹ̀ sí o ọ̀pọ̀lọpọ̀ wa ní máa ń ṣẹlẹ̀ ìbéèrè tó ní béèrè béèrè wọ́n ní ẹlòmíín táyẹn bá sálámà sí abẹ dáhùn sálámà yẹn ṣùgbọ́n kò wá ní farabalẹ̀ wí débi ìgbéyàn wa ní mọ̀ bá dùn àní ni àbí pè ní ń ṣẹlẹ̀ tí lọ pé ọ̀pọ̀lọpọ̀ wa ní máa ń ṣẹlẹ̀ kọ́dé ìdórí àsàlátù tá a máa ń tẹ̀lé sàṣálá sàṣálá bẹ́ẹ̀ lómi ò sì ṣe sọ̀láàtù tẹ̀ nìyẹn sàṣálá ẹ dákun ṣe sọ̀láàtù nìyẹn bẹ́ẹ̀ lẹ́ni sálámù ẹlòmí ìjọba yẹn sáré gbọ́dọ̀ ká kí ló dé lẹ́yìn ọ̀rẹ́ wáyé sáré gbọ́dọ̀ aláhi ká sọ̀ra kì í ṣe ohun tó yẹ ká tẹ́jú sọ asalaamu aleykum wa rahmatulahi wa barakatu kí n farabalẹ̀ mi ẹni tí ó dáhùn náà fún náà dáhùn fún nídìí kẹjú kankan rárá kò sírù sèṣì tá a lè wa wọn ti sàrán kan lọ́wọ́ káàkiri kò nídìí wa aleykum salaamu wa rahmatulahi wa barakatu kí n dáhùn náà dáadáa náà wa aleykum salaamu wa rahmatulahi wa barakatu. Thank you a ah, ọ̀yẹ́ kí yẹn wí àlàáfíà fún lè ẹ̀ka àsánlẹ̀ ni àbí ẹ̀ka àárọ̀ ẹ̀lẹ́ o ẹ̀lẹ́ o lé o òun ni kí yẹn wí àlàáfíà bò ẹ̀mí òun dání ẹ̀ má fi ké wí lé tó fi Yorùbá wí yẹn. اللهم آمين آمين أتينا أوكي نعم هاتوا شو هذه أوكي الله أكبر من هيك كاروة من هيك كاروة àwọn tó dàgbà bẹ́ẹ̀ ni àgbàlagbà ni wọn àwọn arúgbó tó làwọn eléyìí bẹ́ẹ̀ ni. ten gbogbo ẹ̀ pátá ni mo ṣe mo ṣe lọ́yà kìíní bẹ́ẹ̀ lọ́dọ̀ jazakumullahu khairan wọ́n ní ìyàtọ̀ kéré jù láyé èmi náà rí irú rẹ̀ kà dáadáa ṣùgbọ́n mo rí i pé yóò dáa fi jìnà ṣe sí wọn gidigidi kì í sì sọ̀dọ̀ wa ló ti fẹlẹ̀ kì í sàwọn mùsùlùmí gan kódà èdè orí àwọn kátólíìkì kan ọdún méjìlá ni lọ́dọ̀ wọn ìgbéyàwó ọdún méjìlá ni wọ́n àwọn kátólíìkì ìgbéyàwó nínú ìlànà wọn gangan twelve years kátólíìkì fa gbogbo wọn fádà ni wọ́n ní lánàá kò sí ìtọ́wọ́ twenty náà pọ̀lọpọ̀ máa ní ìyá kéré jù láyé ọdún márùn síbẹ̀ ẹ má jẹ ẹ má jẹ ká ẹ má jẹ káwọn ọmọ yìí lọ kó wa tọ́lé lọ lóyún sí náà lọ́wọ́ máa bí wá o gbogbo ata lóbìnrin àtẹ́wò lọ́lọ́run gbé sí yẹn ọba ti yọ sàkíyèsí ọba ti àti àwò ṣùgbé tó ti ju bẹ́ẹ̀ rò wáyé kì í lẹ̀ ta ẹ̀yẹ́jú ẹ̀ dáadáa tọ́ lọ sùkúù sí ìfẹ́ ọmọ lọ sí ṣùgbọ́n kẹjọ máa lọ yẹn ìwà àtiẹ̀ níbẹ̀ ká sọ̀ra tí bá ń ṣẹlẹ̀ sáwọn míì ká má jọ wáyé fáwa máa rẹ̀ kó kéré ẹlòmíràn wò gbà gbòmùtí aráyé máa pe lágbájá àjọ máa sọ̀rọ̀ nínú ẹ̀kọ́ táwọn afọ akọ agbàdá wà láàrin àwọn oníjà máa jèlò òun ni pé táìmù tí wọ́n wà yẹn ìyẹn ọmọ wa títí lé ní fifteen títí wọn kọ́ sí wọ́n ti fi ọ́ tó téèyàn ó pè pásọ̀rọ̀ dáadáa báyìí pé wọ́n láì hànà ẹni ọba pé wọ́n tájọ sọ pé ọbọ̀ mi ta ló ti wà lẹ́ẹ̀ bóòlù sì ló ń tọ̀ bóòlù ló ti fẹ́ kí lọ fẹ́ táàjọ sọ̀rọ̀ dáadáa kò ní lè jú sọ́gàn ẹ̀kọ́ kà á kọjú lẹ́yìn. wọ́n tó rí òpin ọkọ̀ oníjọ́ sẹ́wọ̀n pé yẹn ní àgbẹ̀ yóò fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ béèrè dáadáa. tó o tún sẹ́rù bá yẹn lọ́ba kẹ́sí pé sọ́bẹ̀ kọ́ náà dáhùn wó ẹgbẹ́ mi lọ́fẹ̀ẹ́ ẹgbẹ́ mi ẹ rí i pé lẹ́sẹ̀kẹsẹ̀ yóò sì sọ ọ̀rọ̀ tọrọ ọba ń bẹ ńlẹ̀ tí ọba sọ̀rọ̀ ńlẹ̀ tó o sì sọ fún pé ẹni lọ́ba fẹ́ jórí báyìí jórí báyìí jórí báyìí náà. Naam. Ẹ rí i pé àwọn ọba ti gbé kan tó bá lè kọ́ ọmọ fún ẹnì àwọn òsì ló lórí bẹ́ẹ̀ sílẹ̀ bẹ́ẹ̀ wọ́n fẹ́. Inú ìdílé nípa àti àdìpọ̀ afẹ́ ìdí àgbẹ̀fà sílẹ̀ tàbí ẹgbẹ́ ìdí àgbẹ̀kẹ̀lẹ̀. láàbùn láti àwọn kò ní. bàbá káńsì rẹ̀ lọ́wọ́ fẹ́ nìyẹn bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ó sì ní má kó sínú àdánwò bẹ́ẹ̀ ni. làwọn ní ọdún sí bẹ́ẹ̀ ni aláyọ̀ ọ̀rọ̀ ni wọ́n ní ká gbọ́ àlàyé ọ̀rọ̀ yẹn nínú mọ̀rẹ̀ dádùn fún àwa ta lọ́mọbìnrin a sọ pé pìlà ni gbogbo ọlọ́run dákunjẹ́ àtẹ́rà rọrùn gbogbo àdá ọlọ́mọbìnrin ẹ̀rí kágbà yìí fẹ́ ni wọ́n bá fẹ́ ó wa bùkátà rẹ̀ kò sí ìkó lábẹ́ wa o inú nǹkan tá a lè fẹ́ràn wọn lórí dáadáa nìyẹn gbọ́dọ̀ ọkùnrin mi gbọ́dọ̀ pé bẹ́ẹ̀ lọ sọ bẹ́ẹ̀ fún bàbá rẹ o tí wàá yọjú ní ìsìn tó ti pé kínní kódà nínú nǹkan ń fa ìgbéyàwó ìsìnlẹ̀ táwọn ọmọ iléèwé ń ṣe sẹ́ńpẹ̀ ní ọ̀sán wájú lọ́rùn ti kọ́ṣù àbí kílẹ̀ ń pè ohun tó ń fa yẹn gan ọ̀kẹ́ náà nìyẹn pé tóun bẹ́ẹ̀ lọ yọjú òun kó rọ ohun sísòro nìyẹn tòtòrí rẹ̀ ká fẹ́ràn ọlọ́run ọba sùhánà ká fa àwọn ọmọ yìí mọ́ra ká tẹ̀jẹ́ oyè yìí pé tó bá ti sàwádìí yàn pé kí n má sì gbìyànjú ohun tó bá yẹ kí n gbìyànjú lórí ẹ̀ lórí ọ̀rọ̀ ẹ̀kọ́ ni kódà tí mo bá ní ohun tí mo lè fi àtìsí ẹni tó bá fẹ́ fẹ́ màá sì gbìyànjú mi lórí ẹ̀ torí wọn ò pé kọ́ ọmọ mi rí rọrùn àbí kò ń rí rọrùn sábà bí tọmọ mi ní òbí lè gbé tó fi rọrùn Ọlọ́run kọ ṣàtúnṣe wa náà. ọ̀wì dáadáa ẹ̀ a máa ń wí lọ́pọ̀lọpọ̀ gbà kíkẹ́ ìbùnúkọ́ yìí wọ́n sọ bẹ́ẹ̀ o gẹ́gẹ́ bí ìbùnúkọ́ èmi ń sọ nínú tí àwọn tí pè ní fatawa al wa arkan islam wọ́n mọ̀rọ̀ ìbùnúkọ́ yìí wọ́n wá yìí pé ọ̀rọ̀ ọlọ́run tọ́lọ́run ní wàyí náà yìí tún bí tẹ̀híyá àhàyò bí àṣànàmí ha ọ̀rùn tó ha pé tí wọ́n bá kí í ní kíkí kan èyí tó dáa jù yẹn lọ ní kẹ́ ẹ fi dáhùn àbí kẹ́ ẹ dáhùn bó ṣe bó ṣe kì í tó pé tó bá wí síláàmù yẹn fáǹdì dáadáa yẹn lè dá lóhùn dáadáa wallahu a'lam ṣùgbọ́n o hadith anabi sì forí ọ̀rọ̀ yẹn tàbá sì wàá lò bẹ́ẹ̀ pẹ̀lú àgbọ̀rí àfáwà sí kankan lórí onígbà lórí ìjọba wọ tó wá fẹ́ kí mo tó tó wá fún mi pa ọlọ́pàá ṣé ẹgbẹ́ ṣe ìtàgbá láàárọ̀ ó là kó òkú tó kú. ṣé ìdájọ́ rẹ̀ ni pé tó bá fẹ́ wọ ìlú ìlú ṣàlùwàdà pé ìjọba wa wò àbí àyàwó ti ti tó ti kú. wọ́n ti sọ̀rọ̀ bí múra yára láàbò méjì àbábò mẹ́jọ ní kúrò ní Ah, irọ́ irọ́ o, téèyàn bá ti bọ́ fòfò ó ti já. Yọ sáré wà náà dídí sí yọ túbọ̀ sẹ̀rẹ̀ wọ̀. Ẹni ẹ ti ṣe àṣìṣe bẹ́ẹ̀ yẹn. Náà. Ṣé yọ àìsàn tó ti ó bẹ̀rẹ̀ sí Ìdáhùn ni a tó. kìí ṣe bẹ́ẹ̀ kálí yẹn sálùwàlà ọwọ́ awọ ìbọ̀sẹ̀ kìí ṣe gbà ọwọ́ lẹ́yìn àṣùbà sí kìí ṣe yẹn ní ọkà àkọ́kọ́ ọ̀run ní yàrá kọkọ kìíní. ìgbà tó fẹ́ kí àyílà àlùwàlà rẹ̀ ti já di pé ọkà àyílà alọ lọ sálùwàlà ọwọ́ adébí ìbọ̀sẹ̀ ọ̀pá. ajásí pé kótó di pé yóò kú sí lọ́la ńkọ́ ó di kíni o ó di zúrí ọ̀la ìrún àkọ́kọ́ ni mo rò bó ti yé bẹ́ẹ̀ nígbà tó bá jẹni tó wà lé bẹ́ẹ̀ tó bá já rìnrìn àjò àǹfààní ijọ́ mẹ́ta yẹn wà àkọ́kọ́ àlùwàlá tó bá ṣe tó fi pa ìbọ̀sẹ̀ ní ìrún tó fẹ́ kí ẹ táìmù yẹn ni ó sùn nígbà tó àlùwàlá já kì í ṣe pípà tó wọ̀ tí ò sí lò rárá ni ó sùn àwọn ọlọ́wà ni ọ̀rẹ́ ìta láìla. tó náà bẹ́ẹ̀ni wá ní pé ṣé ìyá ìyàwó yẹn tó lẹ́yìn kọ́ ṣé lè fi ojúbọ ni sọ́rí kò lè fẹ́ mọ́ láéláé àbádàn lè fẹ́ mọ́ ìyá ìyàwó àwọn ni wọ́n wí o ìyá ìyàwó yẹn ìyẹn lè rí dáadáa àbádàn lè fẹ́ mọ́. Claro. péré la fi. Láwọn ilé ṣe ṣe ìgbèsè lẹ̀, ṣùgbọ́n ìyàtọ̀ ló wà lára bàbá ìmọ̀ òun tó tó kọ́ ẹ̀sẹ̀ náà láì láì. kí wọ́n kóra wọn jọ wọ́n wá sàlù àlà wọn akẹ́rẹ́ àtàkàn ọlọ́wọ́n ọgbà wọ́n sì sùjúdù sàkóyè kí wọ́n sì kọ́bì ọlọ́wọ́ àlà. aleykum salaam tó lọ wá ayọ̀ ìyàgbọ́sọ pé nkẹsàlù àlá tí yàn bá rómi lórí àyà kan sọ pé ọ̀làm tẹ́jìdó máa ń ọ̀tàyà mọ́mọ́ sọ̀yìndán sọ̀yìnbà ẹlòmíì lè wo àbí tó bá lomi akóniraba àbí tí ó ti romi tó bá ní kóhun lọ nǹkan máa ṣẹlẹ̀ bóyá ejò ń bẹ lọ́nà ẹ̀bẹ̀ àbẹ́ nìkan bẹ tó lè sèyàn sùn dà gbogbo ẹ̀bẹ̀ yẹn condition ni máa ń fà wàá la èèyàn kan wò ṣùgbọ́n mi ní lomi ní ìsìnjẹ rẹ tí nǹkan ṣe tàyà mú ìyá ọmọ àpẹẹrẹ ti àdúgbò àlùmọ̀kálẹ̀ tí àlùmọ̀kálẹ̀ mẹ́ láti fi bí àtúntà wa ní àbí. gbogbo ẹ lọ́sùn sí ló lè tún sí àtútù àti gbogbo ẹ̀ àbí tí màá bá mú yàn àbí tí bàmíjẹ́ bá mú yàn nínú oògùn nínú àwọn àǹfààní tó wà ní kéèyàn máa fi wò lónìí. Náà. Òkú ti ń pé àìrí omi náà lọ yẹn ṣé ìwà omi lọ sí lójú ìlẹ́kọ̀ọ́ sí ni àìlé ogójì kan o àìlé ogójì kan tóyìn ẹ bá ti ṣe tàwọn kún pé èèyàn lè rí nígbà yẹn náà yóò ṣe tàwọn mọ̀mọ́ ni lọ́wọ́ àkókò òun èsèré náà maaleykum salaam tó lọ. ah ẹni tó lóun ọgbà ìjọba sàlẹ̀ náà láti máa fi sọ̀rọ̀ àpèsàlẹ̀ lókòsí nǹkan mi ká máa sàlẹ̀ sọ kókó sí nǹkan mi ṣùgbọ́n kí yẹn sàlàyé fún un lọ́dí ẹ mọ̀ pé tí wọ́n máa sọ pé yẹn lè irú ìdáwí lẹ́ẹ̀kan kí yẹn sọ pé kọ́ máa fi kà ní nítorí pé ọ̀rọ̀ hijira yẹn ẹni ẹni so èyàn wà sàlàyé fún pé kọ́ máa fi kà á bẹ́ẹ̀ sí kẹ́sì sọ nítorí pé làwọn tàbí kò lọ́wọ́ wà lọ. ok.